وأشهد أن لا إله الله وحده لا شريك له إله الأولين والآخرين أن نبينا وحبيبنا محمدا àwọn akọ kíkọ ọ̀pẹ tí kì í ṣe tẹ̀sẹ̀ náà wọn ò ní fẹ́ yapa rẹ̀. torí ẹ̀ náà láti máa gbọ́ nínú tí Yorùbá máa fi dáta pé ẹja ṣe bí wọ́n á ti ṣe kó lè bá a rí bí ti ṣe rí olójú ẹni náà nínú àwa Yorùbá yìí tẹnìkan bá sọ wípé mẹ́jọ àgbẹjọ àtẹsẹ lórí kórí bí ṣe rí nkọjà lọ́dọ̀ tiwa tí ò ní bọ ọjà lẹ́ni tó bá jẹ́ pé àtà ní ń bá ká. ókè àwọn bàbá bàbá yẹn táwọn ti ṣe mùsùlùmí àwọn tó àwọn bàbá bàbá mi ní ìlànà táwọn máa àti èyí tí àwọn náà gbájú bá táwọn bàbá tiwọn náà rí àwọn náà borí ẹ̀. ìsìláàmù wa dé ọlọ́wọ́n bá sànù sí wa àwa jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wa sallam ti ń ṣe islam òpòrò àwọn bàbá bá àwọn tọ́lọ̀ ń bá ní kí ro wa kábàláyé. tó wá rí pé àwa fẹ́ máa tó àwọn ọmọ wa ní ìlànà tó yàtọ̀ sílò táwọn fi tó àwa àbáwọn bàbá wa àbáwọn bàbá bàbá wa ìjọ dájú ni pé kò ní tó mọ wọn ìjọ dájú ni pé wọn máa takò wa o kódà wọn ò méjì wá lọ́rùn balẹ̀ nígbà kankan oníjọ́ máa fi yé wa ni pé kì í ṣe bẹ́ẹ̀ làwọn ti tọ̀ ìṣe bẹ́ẹ̀ la ti tọ́ bàbá rẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ làwọn ti ti tiẹ̀ ẹ má pa àwọn ọmọ jẹ́ nígbà tó ti pé ìlànà tóníkàlùkù máa jọ lójú ẹsìn màgbọ́ àwọn àdájá mùsùlùmí àwọn náà ní fi ìgbà kankan fẹ́ sọ̀rọ̀ alẹ́ bẹ́ni tí kìí ṣe mùsùlùmí yẹn kó wá jẹ́ kó ńlá fún lọ́mọ àtiwá tọ́ ńlá fún lọ́mọ àtiwá yìí nítorí táwa ti sọ pé àgbà islam ìlànà tó tako islam ni wọ́n mọ̀ bá wa ní wọn. Thank you táwọn kà wọ́n kà náà kò sí wù wọ́n títí wúlò kéré mọ́ pé káwọ̀ wá jẹ́ni tí yọ́ọ́ máa rí mọ́ yọ́ọ́ máa tọ́ kan ní. a nínú àṣà àtìṣe yorùbá onáni pé kí ọmọ bá ti bẹ̀rẹ̀ sí ní dàgbà tó ń dẹ́kù ẹni tó ti bẹ̀rẹ̀ sí ní hu eyín àwọn yorùbá bẹ̀rẹ̀ sí ní fi nǹkan kan wọ́n máa fi pọ̀ ọmọ lọ́rùn nítorí pé ẹni táwọn bá fi pọ̀ lọ́rùn ní ọ̀ràn lọ́wọ́ tí ó ti hu eyín ńlá làbíà kò ní jẹ́ pé ènìyàn kọ́ yọ lẹ́nu o lè di owó ẹyọ o sì lè jẹ́ nǹkan míì wọ́n tún lè ṣe nǹkan tó máa ń dì kí wọ́n tún di oríṣiríṣi máa lọ́rùn lórúkọ fáwọn wàtò torí tó tó kó tó bá wù kọ́kọ́. tó bá pàdé oníṣẹ́ ńlá bí lọ́nà kíkọ́ pa nínú kọ́lítọ̀ táwọn èèyàn ti wá tí wọ́n jẹ́ Yorùbá. Akramakumullah tí ọmọ bá ti di kú dàgbà ó bẹ̀rẹ̀ sí ní wé yóò ní ọ̀sẹ̀ kan pàtàkì. Bẹ́ẹ̀ ni ó fi lé ọmọ lọ́wọ́ ọmọ àgbègbè ọmọ. ọ̀sẹ̀ yìí wọ́n fi sípò kò sí má fi gbọ́ ọmọ jọ nítorí kí àwọn ògbéyìn àgbéyìn ọmọ ó lè bá a lọ ní ìrọ̀wọ́rọ̀sì ìwọ ọba àwọn bàbá yẹn fi o ìwọ ọba àwọn ẹ̀yà yẹn fi mọ́ ọ wọ́n ti tètè sẹ̀mí Islam wọ́n ti gbà fọ́lọ́. وتلك النبي محمد صلى الله عليه وآله وسلم wàhálì tó bá sọ pé ọmọ ó ti bẹ̀rẹ̀ sí ní òwe ní gbígbóná lára rẹ̀ sì ń gbóná gbogbo wa. àwọn bàbá yẹn àwọn ìyá yẹn tábí àṣà àti ṣe tábí tọ́jú wa àbí bàbá àti àbí bàbá ńlá rẹ̀ wọ́n máa dá wọn náà padà sí ibà wọn sí bàbá rẹ tàbí tiẹ̀ ọṣẹ tí a fi wọ ẹnu ọlọ́run bá ń pè ní àbọ̀ṣe ìwé ẹ̀yọ ẹgbẹ́ ti mọ́ ọmọ ọlọ́run àbọ̀ wà ojú kókò sọyẹ omi kó ọmọ ayé omi rẹ mú kó àwọn kan wọ́n wá sọ mùsùlùmí lè mí ní ìsìnkú tí islam bá gbà wọlé kò sí bí mi náà ti lè bá wọlé nítorí pé èmi ìfẹ́ wọ náà ni mo fi ṣe islam mo fẹ́ bá nàbí muhammed sallallahu alaihi wasallam wà lẹ́nu èmi fi ṣe islam wọ́n ní báwọn bàbá rẹ̀ wọ́n sọ pé ó ti yá lápáta kìtì ó ti gba òòlù mákìnnìkan ní ọba lẹ́nu. àgbàlagbà tó lọ fi hàn pé tí ó fún àwọn fi kọ́ wọ́n kò lórí táwọn bẹ lórí rẹ̀ tó sí. Táwọn atara rẹ̀ mọ̀ pé àwọn bàbá màmá rẹ̀ yẹn wọn ò fi ọ lásán wọn ò fi ọ kọ́ ọmọdéni tó máa ṣe táwọn ṣe kó jẹ́ pé nǹkan míì ni wọ́n wá fi ṣe ọ̀nà tó máa tọ̀. Nítorí pé tó bá yẹ kó nǹkan tó yàtọ̀ sí táwọn ṣe wọ́n bá máa ṣe lẹ́yìn ìgbà tá a bí ọ̀tá òkú lásán ni wọ́n kà bí bí ọ̀tá. kò sẹ́ni ká tó kù láyé ilé ìwà tó ń bá bí máa tó ń dá nítorí tako tó ń ṣe ní kọ́mọ wọn máa ṣe kò sí. àláṣẹ sábàbí tí máa fa ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́ra ẹni yé àti kọ́nú láàrin àwọn ọmọ tó bá gbé ní àtàwọn òbí wọn. nítorí pé àwọn ọmọ wò pé ọfẹ́ ọfẹ́ sọnù máwọn lọ́wọ́ nù ọmọ táwọn ti táwọn ti wàhálà nílé ẹ̀ yóò wá sọ pé lànà táwọn ọ̀tọ́ náà ní táwọn ti táwọn fi fi ánú ní à ó kò fi tọ́ ọmọ náà òbí gbà. ìrẹ̀fẹ̀rẹ̀ látòrí ọmọ tiẹ̀ òní fẹ́ tọ́ ọmọ yẹn lójú ọ̀nà tó takùtà wọn ò ní fẹ́ kọ́mọ rẹ kó dìde lálàáfíà pẹ̀lú lílo nǹkan míì tó yàtọ̀ sí ewu tàwọn tọ́ba fi lè lo nǹkan míì tó yàtọ̀ sí ewu tàwọn táwọn ti tọ́ èyí kan bẹ lọ pé kọ́mọ ọmọ máa gbádùn àwọn ọba pé kọ́mọ ọmọ máa gbádùn wọn bá lórí oríṣi nǹkan míì kọ́mọ tó yàtọ̀ sí táwọn ti tọ̀wọ̀ kọ́mọ ọmọ gbádùn kó lè bá padà wá. ṣé máa wù pé ìlànà tó mọ̀ tó náà fi tọ́mọ òun náà ní kọ́mọ náà fi tọ́mọ àti. akramakallah ìṣòro àwọn bàbá yẹn nígbà tá a máa ké tatata létí wọn tá à ń pariwo pé alẹ́sílám òun náà ní ìlànà táwa yàn láàyò alẹ́sílám ó sì kárí gbogbo nǹkan alẹ́sílám kọ̀ mọ́ lára ká ti sọ lẹ́ẹ̀ ká yọ zakat kásìkòsíyà kálọ̀sí hajj wa innama alìsílám ní ṣe pẹ̀lú gbogbo ògbésí ayé mi ọ̀dájú pé kò ní tó máa bàbá rẹ̀ kò ní tó máa wọn mọ́mì rẹ̀ gbogbo wọn wọ́n sọ ọ́ tó fi gbà àdúgbò nípa nípa máa ń náwó pa nítorí pé òun máa wọ́n jẹ́ ìtàn nínú fámi náà wọ́n á hàn hàn ẹgbẹ́ rẹ táwọn bá ti kúrò níbi àṣà àwọn iye kan àti ìbátan rẹ táwọn ò kúrò níbi ìṣesí mọ̀lẹ́bí wọn àti àṣà wọn gbogbo wọn náà ni wọ́n tẹ̀yẹ sí ọ àwọn náà tó máa bìyànjú àkókò máa ń tọ́lọ gbà wọ́n mọ̀ wá sọ́ta ní bọ́ọ̀lù ni náà ń bá rìn àwọn eléyìí ní sí ọ lórí tó fatakununa sawaa ọlọ́run ló wù wọn kẹ́yìn náà tiẹ̀ ṣe kébì báwọn ti jẹ́ kébì kẹ́lẹ́ bá àjọjọ́ gbà torí ẹ̀ olórí ikú àti bí àpapọ̀ lórí ikú ni tó bá kú lórí orí ikú rẹ̀ ìwọ ọjọ́ ìtọ́jú ọ̀nà àti sóríire tó padà sóríire insha allah tó bá kú lórí islam ìwọ ló kù kó mójútó ra rẹ̀ dáadáa. agbọ́ kí wọ́n ti fi ọ àwọn ti fi sí lórí islam àlọ́ ń bẹ lórí islam tó yẹ kó kọ̀ nyárántí ìwọ wá wà lórí islam tó gbàngájíá tó dúró déédéé ìwọ lọ́wọ́ kù sí ní sọ islam bàjẹ́ nínú pé islam yọ bàjẹ́ onáà ní kó rí ṣe lórí àwọn ọmọ káwọn islam. táwọn náà sì máa bẹ lórí islam tó dúró déédéé tó ṣe pé kò ní àfikún bọyọ nínú eléyìí jẹ́ káwọn bá ti bá àwọn bàbá wa á rí i pé lójoojúmọ́ kò ní tẹ́ wọn lọ́rùn lórí kó máa ń lọ ilé tó lásán àìmọye ìjà lẹ́jà ilé tí òfin lọ́ máa ń lọ kí ló fẹ́ fi ké òyìnbó nítorí pé kò wọ àwọn kẹ́sì islam kò ní wù wọn kẹ́ dúró lórí ìlànà nabi muhammed sallallahu alaihi wa sallam. bàbá tó wá wo àwọn ní ẹ̀kọ́ gbàlódé a rí pé nígbà tí àwọn òyìnbó tìlù wa ti tìlù wa ti kó àgbákò lọ́wọ́ wọn pẹ́ẹ́kẹ́ wọ́n á tìlù wa jágbà wọ́n dẹni tó so yí pé nílùú wa gẹ́gẹ́ bí ọmọ nílùú. lẹ́yìn ìgbà tí wọ́n ti fi ọ̀pọ̀ àìmọye àkókò náà fi kó wa lárìsìkì wọ́n padà sọ pé àwọn fìlú wa lẹ̀ fọ́ a. òyìnbó lọ lára ni kò lọ ní ideology èrò orí òyìnbó ti sẹ́kù lọ́dọ̀ ẹni pé bóyìnbó ti ṣe lọ tán àwọn kan gba àwọn àti sí òyìnbó òǹgangan nìkan lọ́nà bẹ́ẹ̀ni kankan ọmọ pé kankan mi wàá bá wọn. àwọn yóò ike bẹ gangan ni ibẹ̀ lọ́lá wà àwọn gangan nìyẹn. ẹ̀rí tí wọ́n máa ń ta alága nígbà wọn bá ti yọwọ́ ọlọ́ọ̀ àwọn yọwọ́ anabi Muhammad. صلى الله عليه وآله وسلم ويقول لكم هنا صف الصلاة يؤذن وربك لذلك يعلمون ظاهرا من الحياة الدنيا سميلاين كان دام فما تكا كان سميلاين يرولاس أقول أكاد أنكمت أفيا àwọn wọ̀sán wọ́n bẹ́ tẹ́tọ́ ẹ̀ ń lásìkò ẹ̀ kí lẹ́yìn tó máa ń gba àtẹ̀lẹ́ ayé nàdà yọ̀rọ̀ láti kí lẹ́yìn fa ni gbogbo ẹ̀ fẹ́ni tó bá ti bẹ́ẹ̀ náà tó parí sínú nàjà àná onítùmọ̀ kankan ìyà lórí ìyà onídélé ní máa rí ike eré tó ní kálukú ń sá. láwọn orílẹ̀-èdè áfíríkà ti wà yìí atọ́kùnrin àti obìnrin eré kó làwọn ṣe rí àǹfààní àti ráyè bọ́ọ̀dù sílùú òyìnbó yìí ẹni tó lọ sí European country àbó fẹ́ lọ sí America kọ́sì àwọn àdúgbò àti ẹ̀dúgbò kọ́ wọn rí gan mí gan tó jẹ́ pé ó kọ́ wọn sọnù wọ́n ti máa yà.

fún wa bá débẹ̀ lóṣù wọn máa dá ẹlòmíràn máa pè é ó lè máa pè láti Australia ẹjọ́ ẹ̀ta mi máa ń tún máa ṣe o torí mo lè bára mi ọ̀ bára rẹ̀ ń bẹ̀ wọ́n ló gbéra rẹ̀ lọ ọ̀ bára rẹ̀ lọ sọ ọ́ lóko wípé torí pé ohun ọmọ tó lè máa ṣe gbàdúrà ti débí òun wá fẹ́ máa wá dágbé ààrẹ àdúgbò wa kò lè wá dágbé lé o abẹ́rẹ́ rẹ tó máa ń sọ̀rọ̀ àwọn tó ń wá dágbé yìí máa ń pẹ́ máa tẹ́lẹ̀ wọn nínú tẹ́tẹ́ wá ní dágbé àwa fẹ́ lọ wá dágbé lọ́sítrẹ́lẹ̀ ó wá lòun rí owó tó ń sọ̀rọ̀ amátòkúrọ̀ torí pé gbà tó wá láti lé òkú káká lòun débi àmọ́ àwọn àwọn òyìnbó yẹn wọ́n ní àwọn system kan tí wọ́n fi sọ gbogbo oníkálukú ló ń gbèsè pé mọ́ bọ́dà mọ́ wọ́ọ̀rì gbogbo tí wọ́n bá fẹ́ ṣe àrùn ọ̀lọ́wọ́ bọ́ọ̀d lábẹ́ gbèsè so ọwọ́ àwọn alábẹ́ gbèsè tó fi jẹ́ pé o ní fẹ́ lè padà sílù rẹ mọ́ láéláé torí gbèsè ti mú ọmọ rẹ̀ gbogbo ó sì wọ́n bá ń pa láyé àwọn ọlọ́mọ pa fún un ah, àkókò ọmọ wa lù ọwọ́ adémọ́tò tí wọ́n fẹ́ gbé fún ọlọ́run ọwọ́ sàlàyé bí lónìí yẹn ṣe rí wọ́n sàpàdà àwọn pé rìbá ni tó nígbà tí wọ́n sọ fún pé rìbá ni ọkàn rẹ̀ wá bàjẹ́ bó tẹ́tà kó sọ́nà míì wọ́n ni àti ọ̀bá sọ́nà míì ò lè padà lé balùwẹ̀ ní kọ́tù sílẹ̀ wọ́n dàbí ẹni tó lò lọ sí Finland ṣe Finland ń bẹ̀yẹn nineteen hours làwọn bí máa ń fẹ́ lóru nínú Ramadan kóòrùn tó wọ̀ ẹ dákun ṣé a lè sínú kí nàìjíríà wà só ẹ̀ ní sílò ọlọ́wọ́n ràn yín lọ ẹ̀ máa ti sùúrù náà olùkọ́ yẹ ẹ̀ máa ti sùúrù náà ẹ̀ á nílé wá padà lé má alóńgbò dó mẹ́ torí délé yí báyìí ẹ̀ máa lè fèsì ní òtítọ́ sẹ̀ rárá rárá wọ́n ṣe dọ́kúmẹ́ntì kan ní voice of Ghana wọ́n á mọ àwọn Nàìjíríà wà bẹ̀ tọ́gbẹ́ dìpọ́tì wá sílé ẹ̀tọ́ bá ti wọlé kí àkóbẹ̀ padà yé but on reaching Nigeria wọ́n á fún wọn ní twenty thousand euro as reward pé ẹgbà fẹ́ padà yé gbọ́dọ̀ ní kówó yẹn ni wọ́n lọ́gbẹ̀ẹ́ àwọn kan máa mọ́nítọ̀ wọn níjọba ìgbowó yẹn ṣe wọ́n máa fún lówó ẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n máa fún díẹ̀ díẹ̀ kí ni wọ́n fẹ́ fà yìí wọ́n á pè ọ̀kan nínú wọn ọjọ́ máa yíwò wọ́n ti wọ́n brought you ó nígbà tó ń bọ̀ òun rò yí pé òun kò wá sí paradise ìgbé ayé òun rò pé gbogbo nǹkan bì ọ̀rọ̀ sọ ọgbẹlẹ ẹnu mẹ́rin wọ́n gbà tó ti dé bí. sí China òun wá bó òun sì sí òun rí àti end of the day òun máa tọrọ jẹ ní òun ọtọrọ jẹ ní Nàìjíríà òun tó wá bí wọn ní ọgá Nàìjíríà wo ilé onítorí ti fáwọn ọdún rẹ míì náà táwọn náà ń gbẹgbẹ fáwọn padà àwọn padà lọ sí nǹkan tí ń bẹ ní ọ̀rọ̀ o ìlà kí ni mo fẹ́ fààyàn mo tún mo fẹ́ fààyàn ní pé àwọn tiwa àwa láfíríkà jẹnẹrálì wọn yìí sábà mọ ọpọlọ wọn bá sórí bá wọn máa wò pé ipò lórí èyí tó wá dájú ti bẹ lọ́wọ́ wọn wọn kọ̀ láti nítorí èsì ọ̀dájú. nítorí pẹ́ni tí ń lọ bá náà gbogbo nǹkan mi rẹ̀ ní máa ń tà ń gbà mí. bọ́dà ló ló ti jẹ gbèsè kalẹ̀ ó lè bá àrùn tíkẹ́ẹ̀tì tí ọba fẹ́ gba ojú ojú omi lọ tí ó fi lọ kú sínú Atlantic Ocean àbí Mediterranean Ocean Mediterranean Sea àkàràmọ̀kọ́mọ́lá ó lè ta gbogbo nǹkan kó tún jẹ gbèsè tọ́ba dán tán ní ọba di pé òun ha. ọ̀pọ̀lọpọ̀ tó ti wá lọ lóyìnbó gan lọ́nà tó dà lọ́nà pé orí scholarship wọn ni kò wá kẹ́kọ̀ọ́ àtẹnitọ́ lọ tọ́gbẹ̀yìn kùlé lọ àbí ètò ṣe ike ó fi ó fi ó fi ó fi ẹ̀mí rẹ̀ ó fi wéwu ó fi délé oyè gbogbo wọn tó bá délé o. ìgbàdàn wà lọ́nà wọn sòdodo tí mo sọ fún yìí o tọ́ba délé wọn máa fojú kéré àwọn tá a wà lẹ́nu wọn máa fojú kéré ìlànà àwọn tá a wà ẹ̀sìn dáǹsì lójú ọ̀bẹ lẹ́dàá bá sà ọmọ ó lọ sí Russia ó lọ Australia Europe ẹ̀rí tí ọmọ fojú tẹ́lẹ̀ lẹ́sìn Islam alọ́kàn nu wọn ẹgbọ́rọ̀ ẹni yìí kan ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtìyàwó rẹ̀ wọn á gbọ́rọ̀ yẹn lọ bọ́ọ̀lù lẹ́sìn Islam kan nígbà kan bá wa dá sí ṣẹlẹ̀ yìí ọ̀yẹ́ kọ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bàbá yìí bá sì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún àwọn fún nọ́mbà rẹ̀ tó bá sì pé ara Amẹ́ríkà yìí pé àtẹ̀yọ̀ bá kọ obìnrin sílẹ̀ ó ní lànà tẹ̀sí Islam tó fi délẹ̀ ìfìyẹ káwọn náà máa takò ó dàda bá wo náà al nínú Suratul ayé ẹ̀ kọ́ sára Amẹ́ríkà sọ. ó ní ẹ bá kọ́ òfin sáwé Al-Quran lòfin sáwọ́dí arábíà ẹ̀nà ìgbà ìwádìí ìgbà ìwádìí ìjọba ọjọ́ wọn ti brain wash lórí wọn àjàjà ẹ máa kúrò Amẹ́ríkà wọn máa ń jẹ lótìrì lọ́bẹ̀ ní tẹ́tẹ́ wọn lótìrì láìsí ẹ̀ wọn tún wọn lótìrì láìsí ọpọlọ ẹ̀ fàwọn òbílẹ̀ ọmọ mùsùlùmí wọn á pè é fún èèyàn àtàlẹjànú olófin Saudi Arabia bẹ́ẹ̀ ni tẹmá ti lọ àwọn ìlú òyìnbó yẹn akọrọmọkùn ọlọ ẹlòmíín wà tó ẹbí gbogbo yúróòpù tọlọ yẹn ń ṣiṣẹ́ pàgbẹ́pàgbẹ́ yìí bẹ́ẹ̀ ìgbẹ́ ní fà wọn tẹmá bá ti pàgbẹ́ ní ìsìn táwọn fi wọn ṣe ẹ̀yẹ ni àbá àwọn máa ti kú sẹ náà ebi yẹ yẹ yàtọ̀ sílẹ̀ yẹn tata ní yàgbẹ́ ìbá wọn ok àwọn ayé àgbékalẹ̀ àlékún ẹnìkan ọ àgbà kọ́lọ̀ ọgbà kánú nígbà wa kó gbẹ tiwa nífi mú kátà rẹ̀ nítorí ètò tí ọgbà àwọn tó máa fi ṣe yẹ̀yẹ́ ẹlòmíì nínú àwọn ẹni lọ lóyìnbó rọ̀ wàláyé lọ ẹlòmíì gbogbo ní England ní kó tó ń tó bí dájú òròjú ọgbọ́dọ̀ máa rẹ̀ tọ́ba wa délé ọwọ́ abá fáwọn ọmọ àbúrò àwọn ọmọ ẹ̀gbọ́n òun lọlé tó ẹgbọ́rọ̀ àwọn èdè burúkú tí ọmọ kò jáde lẹ́nu. What I feel with this so-called ilekyo ilekyo is just wasting of my time. La ilaha illallah. Bàbá òyìnbó àbẹ́rẹ́ rí nǹkan bẹ̀ wọ́n gbọ́ yorùbá mọ́ ìtura ti gbé ẹjọ́ ọba ti gbóyìn kó kọ̀ ráyé wá àti òun ẹ̀yìn náà ti máa wà àwọn ẹjọ́ gbóyìn kó náà wọ́n lè fi ká ìlàgbàdà tó ní màtó àgbóyìn kó ìlà ok ó ní ẹ̀mí rẹ̀ sá ọsọ kan rẹ̀ ní kúkú sá ìrọ̀lá sí òyìnbó ti rí àwọn ìyàgbọ́dọ̀gba ó ti rí wọn sí débi kí wọ́n ti rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ọmọ lórí èdè náà wọ́n ti ti àwọn èèyàn lókun gan nínú ọpọlọ àwọn òyìnbó èsè èèyàn rí jẹ́nẹ̀rálì táwọn bá wá síbi kan wọ́n máa rí báwọn sọ àwọn èèyàn ní kòròǹfò gbogbo tó wúlò tó wà nílẹ̀ wọ́n ti kó ta bẹ́ẹ̀ náà rí téèyàn bá lówó lọ́jọ́ àlá lórílẹ̀-èdè tiwa onígbà tó ń lówó sáájú kó tó lọ ra lẹ́sí lọ́yìn abẹ́yẹn ọ̀mọ̀ abẹ́yẹn ẹ̀ńtọ́ wa lówó kọjá lè kọ́ kó làwọn ọmọ kó lọ lóyìn lóyìn lánàá ok láwọn àdúgbò tiwa ní ẹ̀rí pé kò yìí kún rọra yàtọ̀ díẹ̀ níbi wọn ti ń tìrìtì àwọn èèyàn wọn lè ní wọn san land use contract ṣe àárẹ̀ ìrìn àbá ń ké à ń ké àbí fà ọlọ́wọ́ bá wa parí ọlọ́wọ́ bá wa mú kó. sẹ́ni land use charge yẹn rí bẹ́ẹ̀ tí wọ́n ń san tó bá lọ kọ́lé ra ní England ayé oṣù kọ́lá tí máa ń ṣẹlẹ̀ ni pé pèsè tó ti gbórí ẹlòmíì látàrí ilé tó lọ rà ní England yẹn tó bá talé lè ta àwọn ọmọ wọn máa sọ jáde pé ọbẹ̀ tà káwọn ọmọ báwọn ti lè dispose lé yìí kọ́lá àwọn ẹni nípa bẹ ti pé ẹ mẹ́ta dé bẹ̀rẹ̀ because iye bíìsì ìjọba ti ké kalẹ̀ fún ọgbọ́dọ̀ sàn táàkì kìnìkan táàkì kìnìkan táàkì kìnìkan táàkì kìnìkan lórí ilé ọkọ̀ tí a táwọn lè san láyé táwọn yìí táwọn bá tún tà kò lè ta ẹnì kọ́kọ́ sì ní rà tó bá mọ̀ pé adúrú owó ń bẹ lórí ilé o wọ́n ti ka àwọn òyìnbó yẹn fún kọjá sísọ wọ́n ti ka ọ̀nà tí wọ́n gbé gbèsè ayé tí wọ́n gbà wọ́n ti ka fún kọjá sísọ ẹ̀sẹ̀ bí tẹ́yìn náà bá ti ṣe bẹ́ẹ̀ ayé yóò lè dà ẹ̀sẹ̀ bí tẹ́yìn náà bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè ráàlìjẹ́ náà wọ̀ wọ́n gbé ìròyìn kan nínú àwọn òwe ìròyìn nàìjíríà gbà kan fẹ́yìn náà rí wọ́n ní nǹkan ìyàlẹ́nu ẹni tó lówó ìlú áfíríkà ọ̀pọ̀ òyìnbó dáadáa lágbègbè ni wọ́n sọ yẹn ṣé òyìnbó lówó ní ẹgbẹ́ òwò ní dábàá àwọn ẹni tó lówó ìlú sẹ́nu ní òyìnbó rẹ̀ kọ́ òyìnbó lé lóṣù jẹ́ kó bá tálíkà ti èkúté kọ́ọ̀tù lọ òyìnbó èdè wa lówó ni ẹ dágbèsè dágbèsè lẹ́yìn sọ yẹn ẹ máa tó tó lọ́lọ́pọ̀ tó lọ́lọ́pọ̀ ní chips dèkìrì tó lóyún amọ́tọ́lọ́ bá kówó máyà kí lọ́kọ́ náà pẹ̀lú pé kí ó lo kí ọ̀hà ní lówó ẹ̀ńdínlẹ́rìn lọ́kọ́ ò ní lówó àbíkẹ́lìsì lọ́kọ́ ò ní lówó ó jẹ́ lọ skúlì. lọ́lọ́ bá kówó máyà ṣé ó lówó lówó ní ti pẹ̀lú. ebi tọ́lọ̀ bá ti kọ́ máyà yìí. ok language kò lè construct the sentence kankan dáńtì lápẹ̀lú ìwọ fún ọjọ́ bá ń kọ́ ọmọ tọ́lọ ó dàgbà bá ń dúró lójú oorun ọkọ já pé wọ́n àti mọ́lẹ́dọ̀ kó yìí kà sí. ìyá ti di ọba yìí. ọwọ́ abẹ́ àbí okú yà á jẹ. sọtẹ́ẹ̀lì ike ọ̀pọ̀lọpọ̀ nínú kàtí máa yá yẹn lẹ́nu náà ní kí bá ti láǹfààní àkùrọ̀ fún ìwọ̀n yẹn. wọ́n máa ti fi ọ̀ráìtì ní ìkẹ́sì fún bá. wọ́n mọ̀ wọ́n fẹ́ ìdẹ́ wàá ti rẹ̀ jẹ́ sọ̀ ẹ̀fà tó ń kó pété ayé àwọn ọmọ yẹn ni tó bá ti sọ pé ẹsẹ̀ lẹ́fẹ̀ tó àwọn eléyìí yá yẹn lẹ́nu àmọ́kọ́ yà yẹn lẹ́nu tó dà wọ́n èyí tó tẹ̀lé ní bàtà ẹni tó dé kẹjà nígbà máa ní bàtà tó tó sáma ní kó ọbẹ̀ tó tó kó fún ẹ̀ èyí kankan nobẹ́ẹ̀lì ni látàrí nobẹ́ẹ̀lì nígbà òun náà tún wò pé ìsìlámù dáhùn kankan kéde ayé òyìnbó yìí náà sáni dáa ẹ̀dá kò sáwọn òyìnbó làwọn sàhábà náà tábìrì náà làwọn àti tábìrì tábìrì náà làwọn àà nìjọ́ nínú òyìnbó tó mùsùlùmí làwọn kò fà kẹfẹ́ nínú wa kò fà ló ń gbá ojúlówó rẹ̀ nítorí pé kò fà ló dáwọn nà tọ́ ara kò fà ló ní wa tọ́ bá kú lórí ọmọ ẹ̀dá ni wa yòówù ní kò fà ló ní wa sábà kú lórí ọmọ ẹ̀ná ni wọ́n ṣùgbọ́n ní ayé kò fáàlì táwọn òyìnbó kọ́rẹ́ǹtì ní ìsìn fún ìdí ẹ̀sìn bí tọ́ọ̀tù jẹ́nẹ́rálì wọn lè dé tọ́ọ̀tù lórí àwọn dọ́kúmẹ́ntì kan ti jáde nípa situation táwọn tẹ́tẹ́sì wà ní England ní ìsìn á ah, lọ́ọ̀yà ìbẹ̀rù tẹ́tẹ́ bẹ́ẹ̀ náà ti kó rádaràdà wá sí Nàìjíríà ní tọ́tẹ́sì tó ṣe é gbé wọ́n kàgbà síbẹ̀ bíi èèyàn five hundred ẹ̀sìn ìgbéyàwó méjì lọ́wọ́ pẹ̀lú pásọ̀ ìyẹn méjèèjì lọ wá wà náà bàbá ìyá mi bóyá bàbá rí ìyá ó rí rọ ìyá náà rí bàbá rọ pé dáwọ lọ ní gbogbo ayé ọba lọ ẹ̀rí tí ohun gbogbo ni wọ́n ti di funfun ráù pásọ̀ náà ti kọrin fún ọ orí tiẹ̀ náà ti funfun báyọ̀ lè ba tuntun ẹnu títọ́ tí omi kéde kó lè ti pamá jẹ. Tòbó pẹ̀lú pàtì ìwọ wá ti lóyìnbó dé wọn wá ń fẹ́ kí gbogbo akápẹ́ ti wá sí. ẹni tó lọ kẹ́kọ̀ọ́ nínú òyìnbó etí òwú mi kọjá pé sísítẹ́ẹ̀mù ẹdíkéṣàn tó ẹ ti ń tọ́ ma táwọn òyìnbó ni ká lò kò ní sí ẹ̀ríkè tó wà lórí ìjẹ́ kò síbẹ̀ tí fẹ́ tún ìyàn ọmọ láyé tí ọba ti jẹ́ ìlànà John David John David John David tó fi lélẹ̀ nínú education kò ní sí ẹni tọ́kàwé lọ́wọ́. education tàwọn oní England pẹ̀lú tàwọn France ó tún yàtọ̀ láwọn àbíkọ̀ kan ẹni tó lọ sí France kò ní fẹ́ láti tẹ̀lé lánàá ti England bábọ́sì wọn baba bàbá tó lọ sí Moscow tó lọ Russia abẹ́ńtọ́ lọ sí america oníkálukú wọn báwọn ti ṣe padà dà bẹ́ẹ̀ ni wọ́n fi wọn yìí tó nù wọn ẹ̀ máa wọn náà àwọn sì máa fi yé pé irú tẹ́lifí ìyàwó rẹ̀ fún àwọn ọmọ yẹn sẹ́yìn bá wa sọ pé tẹ́lifí yẹn tún ìsìlámù ìyà ọ̀nà tá a gbà rẹ̀ mà lórí ẹ̀sìn Islam làwọn fi ń tọ́ ma wà wọ́n ní ọ́ ẹ̀ sánà kọ́mọ ojú èèyàn la ẹ̀ sánà kọ́mọ ojú ẹni tó lalu ẹ̀ ń bá àtọ́ máa yín kó lè bá ti rọ ẹni nìyí ó lọ máa ṣe lówó ó lọ máa ṣe báyé yí níbi táyé yí lọ. tẹ̀lé náà tó fi jáde pé tí òbí bá ti lè gbọ́rọ̀ títí máa padà ṣẹlẹ̀ òun náà ti ń pé ọmọ ọba àgbàgbà ti bẹ́ẹ̀ lọ tí ọmọ náà bá ti ń dá làákà ìtara rẹ̀ ní tó sì fi mọ ọ̀tún yàtọ̀ sósì tó sì fi ń sẹ́sà pé irú ìlànà báyìí lọ́yẹ kí èèyàn tọ̀ kì í ṣe léyìí tí ò bá ti sọ orí ètò bàbá rẹ fi sórí ẹ̀ wọ́n máa jàǹdù ojúmọ́ náà. bàbá tó jẹ́ alákadá tọ́jú tí ó gbégbé sí ayé rẹ̀ gbà òun náà lọ́nà akadá tó bá rí pé ọmọ òun wọ́n fẹ́ máa pèsè pé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn fẹ́ ní agbára jù lórí ọ̀rọ̀ pèsè ayé ọmọ rẹ̀ wọ́n pè jókòó ni wọ́n ba wí tí wọ́n làálì rẹ̀ gbáà wọ́n mọ̀ wá fi tí wọ́n ṣàpèjúwe ẹlòmíì kan lè sọ fún yín pé bàbá tó ń ká nígbà tó bí òun kí òun ni wọ́n fẹ́ kọ̀ wọ́n kí òun tí ìbá sọ náà tó sànù òun tó wọ́n gbọ́ náà ìyẹn ni kọ́ lọ́ọ́ tó sànù ẹ̀ bá dúró mẹ́sìrò ní ok tí ẹ tó gbọ́dọ̀ tó àwọn orí wọn máa gbé kù lọ́rùn àwọn ìrànwọ́ kí bá kù fún fún òfin náwó torí ẹ tó bá wá rí pé ọmọ ọmọ dáhùn ara lọ sí bẹ́ẹ̀sì òun náà dẹni tó ló tèlè bá a wọn bá tù rẹ bàjẹ́ ni wọn á yí di àtèlè bá a ẹni àkúyà wọn á gbé kékúké. ọ̀rọ̀ ọba kún pé àti pé wọn mọ fi ránṣẹ́ sí bí bàbá kan nìyẹn ètò náà ní ṣe kọ wọn ayé àwọn ọmọ tó ń ta ìlú lóyìnbó bàbá yìí iṣẹ́ ọwọ́ kan wọn ní ṣe bí kápẹ́ yẹn fi kápẹ́ńtà bí wọ́n jẹ́ ọwọ́ arọ máa rán lọ yunifásitì ìgbà tó rán lọ sí ọmọ yìí ọjọ́ bá wọ ẹ̀yìn kaba bá wọ sinmi bá wọ kíkẹ́ẹ̀tì lọ́mọ mi lọ sùn tẹsùmọ pé sùn yẹn náà tó ti tó àwọn ọmọ wà ẹni tó bá ti mọ̀ pé mùsùlùmí tí ò sí lórí báwọn ti wà dáadáa wọ́n ti tó náà ọba àwọn ọmọ náà ni o nínú ìlú náà ni bàbá náà ti èsì kan fi ránṣẹ́ kúkú lọ ọmọ àgbọn àti ilé náà ti ti lọ subhanallah ọ̀pẹ́ kò jìnnà gbogbo ọmọ bí ẹran oúnjẹ ọmọ máa ń tẹ̀lé rẹ jọ máa ń tẹ̀lé rẹ jọ máa ń rẹ àti ní ṣe bó tó ń wọ jìlúbàbù yìí ní ṣe bí bàbá yà bàbá tó yẹ kí sẹ kí lè yà àbí òyìn tó yẹ kí mo rí ọmọ àti ní ṣe bàbá yìí àti ìyá yìí wọn ti wá jọ mọ wọn sọ ọmọ yìí wọn mú jìlúbàbù ti gbé wẹlẹwẹlẹ wọn dà síwájú ẹ wọn ló bá mọ ẹgbẹ aṣọ tó wọn máa wọ ni àtẹ̀pé ó kó wọn máa wọ lọ sí ìgbà. àná wàá wọ ọgbọ́dọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ ìdíkà kẹ́sì tí wẹ́lẹ́wẹ́lẹ́. ọmọ yìí ìmọ̀lì tí wàá wọ ọ́nà ọ̀gá rẹ̀ kọ́lọ̀ ńlá kọ́mẹ́jẹ̀ kí ìmọ̀lì ọ̀yà wa kọ́mẹ́jẹ̀ kọ́ yà àwọn ọmọ wa débi kíkí sábà wà. akramakumullah ìmọ̀lì tí wàá wọlé sọ̀rọ̀ ìlà ọmọ yìí bá ti lè jẹ́ wọ́n máa wọ ní báàbò ọ̀hún wọ́n ti rà mí bọ̀ fún ọlọ́dún yẹn. Nígbà tó kọ tẹ́lẹ̀, àtọ̀tọ̀ wà lọ́rọ̀ ẹ̀ tó kọ tẹ́lẹ̀, ó ní hàn lálọ́ kò ti kàn. Bẹ́ẹ̀ni kò wọ́n bá lóde, àwọn òbí láì lè ṣe bá lọ́rọ̀ jù. Kí ni wọ́n bá kó sí ọdún? Ọ̀rọ̀ náà lẹ̀ gbogbo ará àdúgbò wa wíwíwí wọ́n sọ sọ́sọ́ bàbá yìí sá sọ ike rárá àwọn ò lè gbà àwọn ò lè gbà olùgbé ni wọ́n wà bàbá yìí wá fi túláàsì ó fi gbé ọmọ sọ sí mọ́tò gẹ́gẹ́ wọ́n wá gbé lọ síwájú ìfẹ́ wọ́n á ní kọ́ ọmọ wọlé sùn pẹ̀lú ìyá ọ̀dọ́ bàbá tí máa wọ̀ tẹ́lẹ̀ kọ́ wọlé rẹ̀ nítorí wọn bá wọn security sọ̀rọ̀ pé ẹ bá mójútó ọmọ yìí o wọn máa ń tọrọ ọlọ́kùnrin sí lórí inú yunifásitì bíi báyìí o tó fi fẹ́ máa wọlé aṣọ tá máa wọ̀ wọn aṣọ alálìjẹ̀ mi àwọn òbílẹ̀ lèlúbà àbùnúbà lẹ́nu òpònú ẹni tó yẹ ká tẹgbà fún tẹ́lẹ̀ lórí àtọ́rọ́mọkùnmọ́ tó gbogbo ọlọ́ àwọn. ní tó kún lórí àwọn èèyàn ó sọ wọ́n dẹni tó kórìíra ìlà wọ́n lè má lè sọ jáde o ṣùgbọ́n ìwà a máa ṣàpèjúwe tó wà lọ́kànjọ́ àhán lọ́gbà rẹ̀ torí lọ gbogbo àwọn eléyìí náà àtakò ńlá ni wọn òdi òkúta àdìgbòlú ńlá ni wọn àbẹ́jẹ́ ìrírí tẹni tó ṣe é pé ó wọ̀n Ọmọ nípa rẹ̀ ṣùgbọ́n ilé ẹ̀kọ́ ni wọ́n wà ilé ẹ̀kọ́ yẹn ìgbà tí òtítẹ́ ni tó mọ̀ nípa ìsìláàmù bẹ́ẹ̀ wọ́n bá sọ pé ìwọ gbàdá pélé lè máàmù ni wọ́n náà ti wá ìwé ẹ̀ máa yorùbá lẹ́nu máa tó rọ̀ pélé lè yín nínú yín adébí wọ́n lọ́mọ ti lè wa yìí ẹ̀yẹ̀ tó lè papá sí àbá tó lọ́wọ́ òní àwọn ọmọ sọ yìí pé àwọn ọmọ mùsùlùmí tí wọ́n ń ṣe ìsìláàmù nínú sukùl yìí báyìí aṣojú wọn ti pọ̀ jù àti pé sukùl gbọ́dọ̀ wọ abíọ́sẹ̀rẹ̀ wáìnì wọn sẹ́yìn wọn lè máa bá lọ báyìí tó báwo ni sukùl ṣe lè gé wọn ní ìyàpá báwo ni ó ti sọ wọn ta kú lẹ́tẹ̀ nídìí ọ̀rọ̀ ẹ̀ wọ́n mà kéwèé làwọn akọ́ ajẹmùsùnmí ajẹmùsùnmí kótó wọn ká pọ̀ bọ́ síta fàlà àwùjọ wọlé wọ́tẹ̀ ìgbà ìgbà nínú wa náà láti rẹni ti ń já ẹ̀sìn wa lókun ló kọ pé tíìfì máa olóńsọ̀rọ̀ òkè tíìfì olódò sí àwùjọ bíi bẹ́ẹ̀ ní ẹ̀ṣẹ̀ fún àwọn ọwọ́ ajẹ́ pé ìwọ gángan gángan ńlá kí àti kùmà táwọn tẹ̀sí Islam tí wọ́n yọ tẹ̀sí Islam wípé ọmọ anáàlà aránsílá wọn kọ́ ọmọ bẹ̀sìn jẹ́mi ọba ni lọ́kàn jẹ́ tó ìdínà kí wọ́n lè yọ òrì tẹ́ máa rí mú ṣe ẹ̀rí tẹ́ máa rí mú fi ṣe àwíjàre nígbà tí àwọn ọ̀tá lọ́sì ọ̀tá lọ́sì tọ́ bá ń takò yín nípa pé ẹ̀yẹ́ máa rí ma nílànà Islam kí lè rí lọ́fẹ̀ẹ́sẹ̀ tí wà wọ́wọ́. ẹ máa fi yé wọn o bí ẹ̀sìn Islam yìí báyìí kò sí nǹkan tí ò sí nínú rẹ̀. nǹkan tó bá sì pé òun náà lọ yẹ kéèyàn ó dì mú yàtọ̀ sí tọ́jú àbọ̀ àbọ̀ Islam tọ́lọ̀ fi ránṣẹ́ sáyé. ọsọ nípa agbima báwo lọ yẹ kí gbàgbọ́ wọ ni gbogbo tí máa ń lójú nípa ìmáàlì ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ wá wàláhì gbogbo ẹ̀ mi sùn yàtọ̀ sí àwọn àlànà mi táwọn yẹn tẹ̀lé tí àwọn mùsùlùmí bá wọ́n sọ yìí اسألوا أهل العلم عما تجهلون في دينكم ẹbí àwọn olùmọ̀lẹ́ nípa gbogbo ń tẹ́ ẹ̀ bá mọ̀ gbogbo ń tẹ́ ẹ̀ bá mọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí nìkan ni máa ti bẹ̀. Bílẹ̀ lẹ́sìn máa kọ́ pé fatawa fatawa fatawa ìdáhùn àwọn àbẹ́yẹ ìdáhùn yẹn ti nípa ọ̀rọ̀ ẹ̀sìn olùmẹ̀sìn islam kan ò sí yóò wá jẹ́ ike ń kó àwọn èèyàn nípa ẹ̀sìn àbí tó wà nípa ẹni tó mà nípa ẹ̀sìn tó wá jẹ́ pé yóò sọpẹ́ nìkan ọ̀pọ̀lọpọ̀ bí mi lè rìn nípa ọ̀rọ̀ ẹ̀sìn àkọlẹ̀ kí á lè fi pàpẹ́ tó nípa yàtọ̀ táwọn rẹ́kẹ̀ Kaduna nígbà kan wọ́n gbé àwọn ọmọlẹ́yìn bọ́ọ̀lù àwọn náà ra programu bẹ̀ nítorí pé gbogbo dáhà bá ń ṣe ọmọ kọ ọmọ wò wá kíkọ́ mọ̀ jẹ́ pé là ń fi kó àwọn yẹn àwọn náà wá ní programu yìí ó ọwọ́ àfún béèrè gbogbo ẹgbẹ́ bá fẹ́ béèrè nípa ẹ̀sìn àwọn náà kọ́ máa béèrè tọ́ ẹnìkan bá pè ọba béèrè ó ń rí àwọn mùsùlùmí tẹ́bí náà máa fẹ́ tọ̀ àbí wọ́n fẹ́ yàgbé wọ́n máa gbági lọ ní nàìjíríà lẹ́nu náà nílé yìí tọ́lá ń gbági ká kò nídìí tó bá gbóbi wà ní tọ́lẹ̀tì wọ́n máa gbági ká pẹ̀lú òun sì wá fura pé àwọn mùsùlùmí òun ò ní dé pẹ̀lú wọ́n sẹ́ni tí ń fomi tábà ìtọ̀sí nínú ọ̀rùn lára wọn kí ló dé ebi jẹ́ fún àwọn náà táwọn pera àwọn ọlọ́mọlẹ́yìn bọ́ọ̀lù tí ẹ̀ lè yọ̀ǹda fún àwọn náà táwọn náà máa kó mi táwọn máa gbé lọ́wọ́ àwọn afẹ́lọ́ tó àbá àwọn afẹ́lọ́ yàgbẹ́ bí táwọn mùsùlùmí lẹ́yìn náà lẹ́nu wọn máa gbé pàìtọ́ bá ní sí èsè kóyì rẹ̀ dàrú ọ̀dàdú kọ́ ọ̀fẹ́ tẹ́ ẹ máa ta máa bí àwọn ta torí kékeré àwọn ò lè sọ̀rọ̀ ìdènà láti òbí kọ́lá ìbéèrè ìbéèrè tó tó kankan sẹ́fà tí wọ́n léèrè ìbéèrè tó bá gbé mẹ́ta ẹ̀rí bá ti lóòtù náà tọ́jú orí pé ni kí sórí ìmọ̀ ni wọ́n máa lè orí ẹ̀sán jẹ́ lásán ni torí di eléyìí báyìí gbogbo ń tọ́jú ẹ yí máàlì ìbẹ̀rẹ̀ ìgbà àwọn òní wàhálà àyàfi tó bá ṣe pé ìwọ tó lóòótọ́ Islam òní mà nípa rẹ̀ lọ́kùnrin ok gbogbo tó ní ti pẹ̀lú imáàlì ìbẹ̀rù islam pé ọlọ́run a máa fún yàn ní nǹkan ó sì fún yàn láàbọ̀ pé kéèyàn máa wá wá lọ síbòmí rárá o bákan náà ẹ̀sìn islam yìí gbogbo níbi ti pẹ̀lú òfin gbogbo ẹ̀ náà kò pé sínú ẹ̀ ok lẹ́yìn tó náà fún wa gbogbo eléyìí ó ní ká máa wà lọ bákan náà gbogbo nǹkan tó ní í ṣe wà irú wà wo lèyàn máa wù láyé bó lèyàn máa gbégbèsè ayé gbà bó lèyàn ti máa ṣe pẹ̀lú àwọn èèyàn gbẹ̀rẹ̀. gbogbo ẹlẹ islam kọ ẹrí pé látàrí gbogbo àwọn nǹkan tí islam mú wá nípa imani nípa òfin nípa àwọn àwà tó dáa lọ́lọ́wọ́n ọba fi ṣe sábà bí kó mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ inú òkùnkùn làwọn èèyàn wà kíkọ fún òkè ẹ̀ máa ń ti ń jẹ́bẹ̀ ẹni tó sì máa ń ti ń jẹ́bẹ̀ tó pé gàmí pẹ̀lú ẹ̀ mushrikuna ni wọ́n kò fà á ṣùgbọ́n gbà tó lọ sànù wọn tán àwọn ni wọ́n di mùsùlùmí tó ga ju gbogbo mùsùlùmí yòókù tó di lẹ́yìn wọn lọ àdúgbò ẹ̀kọ́ lọ. wọ́n jẹ́ni tó ṣe pé àwọn òòṣà tó ara wọn gbẹ́ tí wọ́n kó jọ sí àyíká káàbà àwọn náà fúnra ara wọn náà fọ ara wọn kókó tó pọ̀ dànù gbogbo ògbà tí kálukú náà máa ń fabricate lójoojúmọ́ lé rẹ̀ tí wọ́n máa jù àwọn ni wọ́n padà sọ́ọ̀tì nǹkan àgbàgbé nù gbèsè ayé wọn. wọ́n á tẹnu tó ti pé ìmọ̀ni wọn ní agbára ọkọjá ti sọ. ọ̀kan náà sọ̀hábà wọ́n sọ fún pé ìyá rẹ̀ sáà ìyá rẹ̀ sì fẹ́ rí. bàbá ti gbéra láti tọ́ wa ọba wa sọ́dọ̀ ọmọ mi rẹ̀ kí ló ń ṣe é màmá mi ó lè wọ náà wọ náà ló ṣe kí ni máa ṣe tí mo fi ṣe ẹ̀sìn tó lọ́lọ́gba yìí náà ti ìsìlámù àbí ìgbà ń pè é òun náà ní pa mí kú lọ ọmọ yẹn á ní mo rò pa rẹ̀ kàní ṣèyí sí ìyẹn lè wó òkùnkùn kó wọn mọ̀ pé jẹ́ tó jẹ́ mùsùlùmí olóko ààrẹ dání. mọ́mì etí mélòó tẹ bá ní ẹ̀mí ọgọ́rùn-ún lára tẹ́mi wọn gbọ́ lọ́kọ̀ kan èyí nítorí pé mo bá jẹ́ mùsùlùmí. èmi fi islam yìí sílẹ̀ títí tẹ̀ ìkúta. ọ̀nà ìyá gbà pé yẹ́ẹ̀ ìmánì kọjá ìjà. rẹ ìmáàní ọlọ́run fi yọ àwọn èèyàn kúrò nínú ọ̀pọ̀pọ̀ wá sínú ìmọ̀lẹ̀ látàrí ìmáàní táwọn èèyàn ní wọ́n padà dẹni tó ṣe wípé ẹnìkan ò sí tọ́fẹ́ sọ fún wọn nípa ọlọ́run lẹ́yìn muhammed tí ó ṣe gbogbo sọ àwọn náà yẹn ní wọn fara balẹ̀ wọn kẹ́kọ̀ọ́ sọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam. àwọn òfin ṣẹlíà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ pátara rẹ̀ kúrò nínú òkun wọn bọ́ sínú ìmọ̀lẹ̀. torí ẹ̀ àwọn náà ti mọ̀ pé bẹ́ẹ̀ni bàbá jáde wọ́n kiri lọ́wọ́ ní òfin ọlọ́run. ẹni bá ti mọ̀ pé wọn ò àìjáde rẹ làìjọwọ rẹ lọ́sàkó lè jà nígbà tí mahkumi yà arábìnrin yẹn jáde láyé ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam táwọn èèyàn wọn máa bó tètè nígbà náà ti sọ pé wọn kì ọwọ́ rẹ wọn kì ọwọ́ rẹ náà nítorí pé nínú Islam apárò kan ò apárò kan lọ ọba àjọmọ èèyàn ńlá bàbá àjọmọ adálákà inna akramakum inda Allahi atqakum. táwọn aláàlẹ́ lò tí ọba náà ti sọ̀rọ̀ dáná bí ó fi gbọ́ wọ́n ní à àná ẹni dáná bí fẹ́ràn tó tún tọ́mọ ẹni dáná bí fẹ́ràn náà ní Usama ibn Zayd Usama náà bá ti lọ ọlọ́ba náà ti dé nǹkan tó ṣe pé yóò ṣe sí wọ́n á lọ́ọ̀tì sọ̀rọ̀ bá a lè sọ̀rọ̀ màkùtùmí Hmm, ó ti sí kọjá abẹ́wọ̀ ẹ̀ àtẹ́síkà pé àjẹlẹ̀ lòlùdílẹ̀ ọ̀fẹ́ sípẹ̀ lórí pé ẹ̀ṣẹ̀ kan tọ́lọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí yọ̀ jẹ lórí ẹ̀ kámọ́ fi jẹni tọ́sẹ̀ lẹ́yìn ìgbàdẹ́jọ́ ti dọ́dọ̀ wa. لو سرقت فاطمة بنت محمد لقطعت يدها ní fáfímọ̀ ọmọ mi tó bá yẹ kó ń lọ jáde ìbá gbé ọwọ́ ẹ̀.

àwọn àwà rere ìwà tó dá ìwà tó dá ìwà tó dá ó mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ó mú wọn kúrò nínú òkùnkùn ó mú wọn lọ sínú ìmọ́lẹ̀ akramakumullah káṣe sùúrù káṣà mú ara sí islam kọ́ wa ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere ohun ẹ̀dá tó ṣe sàábì àwọn kan ń bú bọ̀ láti fi wé nígbà tí wọ́n á dé ẹ̀gbẹ́ inú ọ̀nà ilé rẹ̀ wọ́n á fi sọ ní tẹ́ fún náà tó ẹ̀dàpọ̀ ẹ̀ máa padà báyìí ẹsẹ̀ yóò fi bí dọ́nù kí ló dé ó ní torí pé àwọn kan bẹ́ẹ̀ ló lé sábà gbọ́ bẹ̀rẹ̀ sí fún mi àwọn òbí lè ṣe sùúrù ẹ̀sọ́ ti dọ́nù ṣé tó pè mí pẹ̀lú yín nìkan ẹ̀ máa fún mi ṣé ẹ̀yin lè ṣe sùúrù bá èèyàn fún ẹ̀ṣẹ́ pè torí ẹ̀ Islam ó mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn ó mú wọn lọ sínú Islam ó mú àwọn èèyàn kúrò nínú àìmọ̀kan ó mú wọn lọ sínú mà ẹ àwọn táwọn táwọn pé ẹrú ni wọ́n táwọn ọ̀gá jẹ́ ẹrú ọmọ ẹrú lẹ̀ lómi mọ̀wáàlì àwọn ẹrú táwọn ẹni tó ni ẹrú kúrò wọn torí mú wọn lójú ogun ni àbí lójú ogun gẹ́gẹ́ bí náàfẹ̀ náàfẹ̀ síbẹ̀ mọ̀tí máa ń gbọ́rọ̀ alátọ̀dọ̀ ẹ̀ nọ̀ọ́mà náàfẹ̀ òyìn ẹ̀rú ló jẹ́ sí nọ̀ọ́mà síbẹ̀ wọ́n sọ pé náàfẹ̀ mọ̀ọ́lá ibn Umar náàfẹ̀ ti fún Islam ó mú kúrò nínú torí ẹni tó jẹ́ pé ẹni tó bá ti sẹ́lá ti kẹ́kọ̀ọ́ ìsìlámù ọkọ̀ àwọn oníṣọ́ pé torí pé ilé ìmọ̀ ló ti jáde a ilé bàbá mẹ́kò ló ti jáde mẹ́kò lọ ẹ̀kú ọkọ̀ gbogbo ọmọ tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ wá kẹ́. Islam ó tún mú àwọn èèyàn ó mú wọn kúrò nínú àánú ọmọ wa tó jọ ọ̀nà mà ó mú wọn kúrò nínú àánú ọmọ wa tó jọ ọ̀nà mà. tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú àmì ní gbogbo èèyàn wà inú àmì ní gbogbo èèyàn wà àpòjú ẹ̀ka ni ẹnìkan anabi Muhammad sallallahu alaihi wasallam abà ọwọ àgbàgbà anabi yìí wà anabi ọmọ mi ọjọ́ mọ ọ̀dọ̀ lọ́dọ̀ eléyìí èèyàn méjì wa ṣùgbọ́n àárín ìgbà tí ń sọ ó ṣe zìnà pẹ̀lú ìyàwó rẹ̀ ọmọ tòun ó ṣe zìnà pẹ̀lú ìyàwó ọkùnrin. mo wá béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ ayé àdábì lánàá bá tó wọ́n á dá mi lò wọ́n ní ọmọ tèmi á bọ̀ okùn lọ́rùn ẹrú fún un. hánì tó san àbùtọ̀ ọgọ́rùn tába ti san àbùtọ̀ ọgọ́rùn táàtì fún bókun lọ́rùn ẹrú fún ọ̀ràn tọ́mọ tèmi dá ọmọ mi ti firi lórí ìdìbò ṣùgbọ́n àwọn olùmọ́wá sọ pé ìyàwó màtọ́jà kan ni wọ́n ní wọ́n sọ lóko tí Islam yìí yọ àwọn èèyàn kúrò nínú ìsìnà wájújú ọ̀nà àwọn èèyàn kúnu má àwọn èèyàn máa béèrè ìbéèrè ìdí máa sọ yẹn dání tí ò ní sọ̀rọ̀ ìgbà tí bàbá yìí sọ bó ti sọ ìdáhùn ànábì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ ó mú kúrò nínú ìsìnà wá sí kí ló ń ṣẹlẹ̀ anabi sallallahu alaihi wasallam ní àgùntàn tó fún ọ yẹn kọ dáàkà rẹ pa àgùntàn ọgọ́rùn ẹgbà padà ẹrú tó ọlọpẹ bọkùn lọ́rùn ẹrú lọ́rùn ẹdà padà ọmọ tiẹ ẹgbà náà òkú sì níyàwó yóò jẹ gbọgbọrùn àgùpamọ fọdún ṣùgbọ́n ìyàwó eléyìí ìwọ kùnẹ́ẹ̀tì sílẹ̀ bá ti má láàárọ̀ ọ̀la tètè pàfẹ́ májúmájú lọ sọ́dọ̀ ìyàwó ilé ta ẹni àìsàrọ́fẹ́ fọ̀rọ̀dùn ha tọ́ba gbà kó o ṣe zìnà ẹ̀sọ́ ló kò tiẹ̀ lò. tọ́ látàrí Islam wọ́n kúrò nínú ìsìnà ọba tó dùn àná láyé àwọn sàhábà ẹnìkan kú ọ wá àwọn ẹni tó jogun lẹ̀. ó fi ọmọbìnrin méjì sílẹ̀ àti ọmọ ọmọ hmm. ó fi ọmọbìnrin kan sílẹ̀ àti ọmọ ọmọ tó nàdí obìnrin sílẹ̀ obìnrin tọmọkùnrin èèyàn bí ó tún wá fi àbúrò rẹ̀ sílẹ̀ táyé àbúrò rẹ̀ lọ́kùnrin. wọ́n bá lọ bá Abu Musa al-Ash'ari radiyallahu anhu sàábì wọ́n bá ní ẹ bá wa pín ogún yìí kí ni wọ́n kàkà lù nínú tó kù yìí sílẹ̀ Abu Musa bá ní ọmọbìnrin tó kù fi sílẹ̀ yẹn ẹkùn ní ìdajì dúkìá òkú tẹwárí ọ̀nkù ọmọ yẹn tọ́jú àbúrò bàbá tó kú ẹ̀fọn ní ìdájí o. bẹ́ẹ̀ ni yóò ṣe nínú àmọ́ kọ́kàn yóò ní bàbá lẹ̀ pé dáwìn ló ṣe déédéé ẹ lọ fi Abdullah ibn Mas'ud radiyallahu anhu nítorí pé ibn Mas'ud bẹ láyé gbogbo kálukú wa ló ti gbà títí dọ̀la. pé olùmọ̀ńlá gidigidi ẹni Abdullahi bin Mas'ud tọ́bi ẹ̀kọ́ àbá. sọ̀rọ̀ báwọn sàhábà Islam lọ yọ wọn kúrò nínú àmì lọ sínú ìmọ̀lẹ̀ tí ọba àdébà gidi àbùmúsá náà bá pọ̀ pé kéde bóòlù ti tẹ́tà àbí kéde ọ̀tẹ́tà ẹ lọ fi ta kan sọ pé ẹ lọ bí ẹ abẹ́fẹ́ sórí ibú àwa sọ pé bí ẹ tó àwọn òye bẹ́ẹ̀ òun ara rẹ̀ ló sọ pé ẹ lọ lágbájá gbàdádọdọ Ibn Mas'ud ìbáni ọkpọlẹ tó ibẹ wọn máa anamínà mọ̀tẹ́lì ìdá lẹ ọkùnrin kí ha lè kọ̀bọ̀ ìrọ̀sọ́lì lẹ́yìn sọ́kọ̀ lọ́kọ̀ àlẹ́ ìwà àlẹ́ sẹ́lẹ̀ adẹ́gbẹ́mìnà ti sìnà èyí ti lọ ẹ̀tọ́ máa ẹ̀rọ bí islam ti máa ń yọ̀nà yọ̀yà nínú sìnà wá sí ojú ọ̀nà ti sìnà èyí ti lọ tí èyí bá ṣèdájọ́ ànábì mọ́ bá dání pàmàtọ́fà fún musa ti sí náà mo rò pé yé náà báwa burú báyìí ìgbà tí wọ́n á fi ọ́ lé ẹ̀hẹ́n ọ̀sáàdì kan láti kò yín ti dá ọ̀sáàdì náà á fi lè ṣe ẹ̀sẹ̀ màláìka ṣé gbogbo kí ó lọ́gbọ̀n ìbọn náà kàn án lásán nígbà tó ń kó lójú lẹ́yìn so òun náà wá dà ní wàá rò kó lùmọ̀ ńlá kan òun náà dá dà ó tíra ìdí ẹ̀ náà àmọ́ ó sì dé tó wọn wọn á ti wá bá ọ pé ẹ ọ̀rọ̀ tó sì wà lẹ̀ wọ́n ti mọ wàhálà dálẹ̀ nàìjíríà báyìí ẹ adúlọ́pì ustaz báyìí ntọ́sọ ni ìjọba àti ustaz ustaz báyìí kí ẹ kó nǹkan báyìí ọ ah, olóòtú lélẹ̀ bọ́mọ kankan sẹ́ńtẹ̀ ẹni tá a fẹ́ tún jẹ tó fi kó pa àdúrà tó gbà ẹni tó fẹ́ tún kú màtẹ́lẹ̀ tó náà tún gbọ́rọ̀.

1 over 6 plus 1 over 2 equals to 2 over 3. So 2 over 3 yẹn kí ló sẹ́kù 1 over 3 1 over 3 tó kù ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ti sì Tọ́ nígbà tó wí. Ó wọ̀ padà sọ́dọ̀ àbúmúsá o. Àwọn èèyàn gbogbo lẹ̀. Àwọn bá padà sọ́dọ̀ àbúmúsá. ìlú àwọn oníkà lọ sí ibùdó mọ̀tò àti lọ bí ibùdó mọ̀tò lọ sí ọmọ ọmọ rẹ̀ èyí bàbá ìwọ̀n ọ̀tà kò tẹ̀lé àbúmúsá bá ní ẹ dákun mọ̀rọ̀ yìí ẹ̀yìn èèyàn ẹ gbọ́dọ̀ tó fi mí léèrè léèrè kankan nípa ẹ̀sìn ọ̀nà lókun tàbí ibùdó mọ̀tò lọ́ba dé ọ̀sẹ̀ sani ẹ lọ́ọ́ máa ti máa ń yọ àjò nínú lọ sí ojú ọ̀nà kí lè tó máa kọ́ máa pariwo kọrin lórí kí ìwọ nìkan ni ọmọ kankan ó tún máa kó báwọn ọmọ nǹkan amẹ́ríkà tún wà tó mọ̀ jù ọ lọ ẹlẹ́kùn wàhálà gbogbo ìgbà tó wàhálà tún máa wá màtí tún máa wá màtí pàtó náà bá kọ pé kí wà wájú bá pé náà ti ní màdàdà torí ẹ̀wò islam ó máa tún yẹn ṣe gidigidi tó ara bí islam ṣe nù islam yìí báyìí ó mú àwọn èèyàn kúrò nínú bẹ̀rẹ̀ ó mú wọn lọ sínú kọ̀ọ̀kan báyìí. bàbá sọ pé nàìjíríà aláàbí security bẹ̀ ó dúró sí eléyìí mú sọ́kàn kan àrè.

alìsàn ebe ẹni tán kúkúrú wa kò pé wa tó ti wa ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون gbogbo àjọ gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má tẹ̀pọ̀ ọlọ́run láwọn lè balẹ̀ ọkàn tẹ̀sán àwọn ni ó sì mà ní. tẹ bá fi lè apply náà lọ́ọ̀yà ilẹ̀ tètè kèétí orílẹ̀-èdè dààmú yìí náà. bẹ́ẹ̀ ọ̀kẹ́tẹ́ bí náà àríyìn fi hàn. أن النفس بالنفس والعين بالعين والأذن بالأذن وكو إسلام وليابس أي سورة لا يا يا سيانا أوكي لا يا يا سيانا أبان يا با Nínú ìsìlám, ẹ̀rí ilé ìsìlám, òfin tó ṣe ti إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا كيف أن يقتلوا أن يقتلوا وفي شريعة تقول الزيادة في المبنى زيادة في المعنى tí gbólóhùn tó tí arabi tó kó gbólóhùn jọba تي كلهم تي عربي تقول كلهم ko gbolohun joba ti o ó túmọ̀ sí pé ìtumọ̀ o ó kí ju ẹsẹ̀ lérò lọ. àyùkọ̀tẹ́ ẹ̀sán àwọn ẹni tí ń jọ lọ́wọ́ àtànábì lógun tí wọ́n ti fẹ́ rọ́dọ̀ ẹ̀dọ̀fi lórí òróòrò bí dánadáná bí payapaya bí fọ́lífọ́lí bí dàlúrú dàlúrú ó náà ní kẹ́ pa wọn ní pípa gidi ètèkẹ́tẹ́ pa wọn láàbọ̀ àbọ̀ àwọn olùsọ̀lẹ́wò àbíkẹ́ kàn wọn lágbélébùú àwọn olùmọ̀ọ́sọ pé káàtì kọ́kọ́ pa wọn ni kátó kàn wọn lágbélébù àbá kàn wọn lágbélébù fún ọkú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ló tó dá ló tó bẹ́ẹ̀ tó tó dẹ́rù báyìí èèyàn ti kú àwa kan lẹ́kọ̀ọ́ náà lórí àbí òye torí pé tó náà ló lè mú orí tó wọ́n wá kà ní èso náà wọ́n tó wá kà gbogbo ọwọ́ ọwọ́ kúlẹ̀ ẹgbàá míì ẹ wò kúlẹ̀ abiyamọ fẹ́ kí n wọ́n wò kúlẹ̀ abiyamọ nígbà tó ń dáhùn èèyàn lóró tó ń ṣe wọn lọ́sẹ̀. àwọn kọ́kọ́ àìdí ìhẹ̀mọ̀ àwùjọ́lò ọ̀mọ̀lẹ́sọ̀lá àbíkẹ́ bí ọwọ́ àtẹ̀tẹ̀ wọn ní pàṣípààrọ̀ tẹ̀ bá bí ọwọ́ ọ̀sán ẹgbẹ́ tó ẹgbẹ́ pẹ̀lú ẹ̀ ẹni tẹ́ bá gbé ọwọ́ òyìnbó ẹgẹ́sẹ̀ rẹ̀ ọ̀tún pẹ̀lú ẹ̀. kò sì ṣe é gbé pamọ́ ìgbà tó bá jáde táwọn èèyàn ọ̀rọ̀ pọ̀ mẹ́. Islam láìláì tọ́mátò ọ̀daràn gbẹ́ẹ́ tó fẹsẹ̀ kù ọ̀tà yìí. Àwọn yóò ń bọ̀ omi nàná ọlọ́ọ̀ni àti kẹta wọn kò lẹ̀ sí ẹni tó ti gbó. Kọ́ wá wọn kọ́ mọ́ rí wọn. Bẹ́ẹ̀ni kẹlẹ́ kò xídìyàn lónìí wọlé kò tẹ̀lé ẹ̀ kúrò àdáyé nàá ọ̀gbìn. Táyé lásán ni ọlọ́ọ̀ni ìdójú ti tí ó jẹ́ tiwọn láyé nù tó bá wá di lọ́la kìyàmà ìyá ńlá ń bẹ fún wa Allah ọlọ́ba ńlá Allah tọ́jọba ńlá ó ní ìyá ńlá ọjọ́ yẹn wàlá ìyá yóò tó o kọjá bá ti dé torí di ẹlẹ́yà akọ́nàkọ́mọlọ́ Islam ó fún àwọn èèyàn ní kọ́kàn báyìí eléyìí tó sì tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ àwọn ìsọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ó ní ẹ̀sìn yọ̀ọ́ tàkà ó sì ti gbogbo bí tọ́lọ̀ ń pé ó ti ìfàyàbalẹ̀ ọ̀wà àtàrí débi pé obìnrin ọmọ ọkọ̀ láti ìrọ̀ ní ìrọ̀ títí tí èdè mọ́ta lónìkan kò ní sẹ́ni kankan pẹ̀lú rẹ̀ ti ń sọ. lẹ́sẹ̀ kọ́ọ̀kù ìlọ́lọ́ wọ́n ti lè dé ìbà àyà ọ̀gọ́dọ̀ ní ha kò ní bẹ̀rù ẹnìkan àbí ọlọ́ àyàfi ìkókò tọ́ba lẹ́ran tí ń tí ń kó lọ kó kọ́mọ́ wa gbẹ̀rẹ̀ gbogbo eléyìí ló ti ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń lo ìsìlámù ó kù díẹ̀ tí ó ṣẹlẹ̀ níbi táwọn náà ti ń palẹ̀ mọ́ fáwọn islam kọ̀dá tó yọ ṣẹlẹ̀ níbi táwọn ti láwọn olè lo islam dá. akọ́rọ́mọkọ́mọlá gbogbo eléyìí islam fún wa. Saudiya is a very good example lónìí ní Saudiya ní ìmọ̀ye owó náà jáde kó lọ́la yìí ní tètè àwọn kọ́rẹ́ǹtì kọ́rẹ́ǹtì tí wàá tọ́jú ọ̀pọ̀ yìí báyìí kájọ ẹkú pàǹtẹ́lì lọ́wọ́ kájọ ẹkú rìal lọ́wọ́ kájọ ẹkú dọ́là lọ́wọ́ yúrò lọ́wọ́ kó síye rẹ̀ wọlé ẹ̀dínkù ní wò èyí tó ká ló kú mọ́ ẹ dáhùn èyí dáhùn ló bí ọ̀kẹ́rẹ́ dáhùn wàá wá lé dáadáa ní bàbá bàbá rẹ̀ tòtò tó bá gbẹ́ ìwọ́kọ́ ló dùn ó lórí ìmọ̀láyé Saudi àti adébíyí pé bí tí kọ̀ọ̀kan balẹ̀ yẹn dé nísìnyí. pápá ń lọ lọ́nà èmi obìnrin kan náà wá rìn obìnrin yẹn wá wà ní iwájú èmi ń bọ̀ lẹ́yìn ya mo gbọ́dọ̀ mọ bí ṣe máa ní kíkíkí tó mọ kọjá kọjá lọ́nà tí ẹni tí máa ń wò wá kò ní wò pé is there any connection is ó sì máa rí ó ti lọ wọ́n á ti tàn níbi tó wà tó máa ti bọ̀ báyìí ó ti bọ́ sí àwọn bọ́bá kan ó ti ní wọ́n kó bá mi. ee subahánàlá ọ̀kànbalẹ̀ yẹn pọ̀ ọ̀kànbalẹ̀ yẹn pọ̀ wọ́lá yẹn tilẹ̀ kún lé nílẹ̀ ní bẹ̀rẹ̀ kankan àbí àgbà. and any hour of the day lẹ́bàá ní bùkátà láti jáde wọ́lá ẹ̀ jáde tẹ̀lé bẹ̀rẹ̀ kankan àbí àgbà. kéwàá tún sẹ́nu òdúlá sọ anywhere. anywhere kò bá di highway táwọn yẹn travel gbà á ọlọ́mọ pé ìjọba ń bẹ níta wà láti ibi kan síbi kan tó rán patrol tẹ̀sí travel lọ sí bá two thousand kilometres ni tó rìn wọ́n lè jẹ́ àwọn ọlọ́pàá ń patrol tán lọ tán bọ̀ tán lọ tán bọ̀ tọ́ ọlọ́mọ kúndùrú bá ọlọ́mọ sànù wa so ẹ̀rìn tí àwọn ọlọ́pàá ti wa wọ́n lè kó yàn mẹ́ẹ̀ẹ́dógún tí a bá ti ebi onísọ̀kalẹ̀ lórí machine ó lè dúró lórí machine bá lọ́kàn fún abẹ́rẹ́ ní bí dókè mọ́tò àwa ti wa rọ́ọ̀dẹ́kù ọlọ́pàá sọ́jà tí wàá di sọ́jà tó ti gbóná àrùn àti oṣù látàbọ̀ má yìí bọ̀ ṣùgbọ́n táwọn eléyẹn tó pa á lọ. ẹ̀ẹ́dọ́gba fún abẹ́rẹ́ mọ́tò kò ní ra o. torí ẹ̀ àwa náà orílẹ̀-èdè wa lè ga àjùbá yìí wàláhi problem tá ni pé ẹni tó lòún ṣe islam nígbà kò ṣe dà kò ṣe dáadáa ẹ̀sán jẹ́ ló ti pọ̀ jù tó bá kó majority ẹni tó lòún ṣe islam jọ nàìjíríà ní kí ni wọ́n fi wá owó ni wàláhi owó ni àjàjà tó bá tó ra kàtó kan kí ni wọ́n fi wá owó náà ni wọ́n ní kí ni láyé lọ kàìrà mo rò pé yé kí ni gàdà láyé lọ kàìrà sẹ́yìn wa. Ní ìmọ̀ ìṣèjọba ń kà á òtítà tìrì kan sọkúsọ nìyẹn o lọ́sàn-án fún azọ láti jùs ìlọ́nà ọkọjọ nígbàgbé dàláìlù kẹrẹ àti owó ni dàláìlù kẹrẹ àti wọn fi gbé wá lédè lába ètè jẹ dàláìlù láti owó ni. gbogbo kí ó dàpọ̀ kan kí wọ́n ti wá dàláìlù kẹrẹ àti kọ̀yẹ́ kó níbẹ̀ ṣé ṣe sáré ti ṣe Islam ó kéré jù láàrin ara wa láti kọ́ ó kéré jù ní ti láti ẹ̀kọ́ bí kọ́ńtì wa ti rí ó tó akéré tí mùsùlùmí bá wà kó yóò fẹ́ láti apply àwọn kankan eléyìí tí ó mú kíkọ́ kàbalẹ̀ wà lórí rẹ̀ ọdún ìsìn ó lé o ó lé bàjẹ́ tó bá kàn lọ́mọ o fúlàní kan máa lé àwọn èèyàn dánú kó ní ṣẹlẹ̀ bàjẹ́ gbogbo iná sọ fún ọba fúlàní jẹ́ irọ́ ni o ó ti ṣẹlẹ̀ sí wa wọ́n lọ́ọ̀ wọ́n lọ́ọ̀ wọ́n wọ́n máa lé àwọn dánú kó ọlọ́dá mọ́tò ọmọ rẹ̀ kan bá fẹ́ lé ọmú yóò lé ọmú ẹni tó fẹ́ dáná ó ti kó mọ́tò ìbọn ìbọn gidi wọ́n ń yìnbọn pé don't think you are joking wọ́n pa gbogbo yín kọ́nà ń dá kọ́kọ́ sàánù wa sọ̀rọ̀ sí kò sí fọkànbalẹ̀ kankan bì kò sí fọkànbalẹ̀ kankan kọ́nà ọba tó fi kọ́ wà torí ẹ̀ ojú ọ̀nà tí Islam ní ká fi máa rí ma òun ni a gbọ́dọ̀ fún lọ́la ẹran ti pé ọmọ tó lọ fún yà mánà ọlọ́run sì fi ilé mánà yìí kó bá ti dọ́gba ìdàgbò yá ìdíjà gbọ́dọ̀ fún ojú ọ̀nà náà lọ́la tẹ̀rẹ̀bíyẹ tó ń rọ́bà nìyà tẹ̀rẹ̀bíyà ni tọ́jà ti ọ̀lọ́ ọ̀dọ̀ ọlọ́run ti wà. wá báyìí fẹ́ sọ́mọ báyìí fẹ́ gbégbá báyìí fẹ́ tuntun ọ̀rọ̀ yìí lọ́rùn láti sọ pé kílẹ̀ rí wọ́n insha Allah àwọn ẹgbẹ́ bá bí wọ́n mọ̀ tí wọ́n fún yín kíkọ́ náà sọ báyìí náà sọ báyìí ah, àwọn olùmọ̀ wọ́n rí pé àwọn ayàbá àti àdéhùn báyìí wọ́n mú ìdájọ́ yẹn jáde. ẹnìkan máa wá sọ fún wa pé ẹ gbé ọ̀nà bẹ́ẹ̀ rí ọmọ yín ẹ gbé lọ John David John David ọlọ́mọdé ẹgbọn tó lọ sọ al-yawma akmaltu lakum dinakum wa ورضيت لكم الإسلام دينا أجل تالنتوكو كوريوا الله تالنتوكو كوريوا سجوانا الله nítorí pé ntọ́ bá ti ṣe bàbá ńlá wa ó ti ṣe àwa náà dáadáa tí bàbá ńlá wa rí àwa la rí tẹ́lẹ̀ wípé àwọn èèyàn àkọ́kọ́ nínú Islam ọlọ́run ọba ó rè wọ́n ó gbé wọn sójú ọ̀nà tó dáadáa tọ́lọ̀ ti ṣe wọ́n ó ṣe gbogbo wa náà tí wàá ní pé ká gbìyànjú láti ṣe kí ni láti ṣàwòkọ́sí àwọn ẹni tó ti síwájú wa torí ẹ tẹ́rìbíyà nínú ẹ̀sìn Islam tẹ́rìbíyà tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn lẹ́yìn náà kí ni tí ń tún mọ́ alẹ́ ayé tàbá ti lẹ́sìn kò sí kò sí nǹkan kan tí máa ń tún mọ́ yẹn láyé tí èèyàn bá ti ní Islam kọ́lọ̀ nǹkan máa gba Islam lọ́wọ́ wa bákan náà kí ló fà á tá a gbọ́dọ̀ pèsè à tẹ́rìbíyà ti Islam. òun náà ní pé ríre na islam fi ha ṣòmọ̀lìyà tẹ́rẹ́bíyà ni tó ṣe kọ́ kárí gbogbo nǹkan ọ̀kárí gbogbo igbogbo ọ̀kárí gbogbo ọ̀sẹ̀ kò ní í ṣe pẹ̀lú ayé wa lásán yàtọ̀ sọ́run wa kò ní í ṣe pẹ̀lú ọ̀run wa lásán yàtọ̀ sáyé wa islam fẹ́ ká yéésì kíkà ni wọn lọ́nà tó ṣe pé wọ́n kàn jẹ́ ní sínsìn náà lásán tí wọn ò ní mú àǹfààní tí wọ́n náà nínú ilé ayé kò sì ní ni ọmọ ṣe pé ayé ayé ayé lásán nìkan náà ni ọmọ wa yọ sọ gbogbo Islam ń tẹ́ kọjá pé amúdáyé àti sọ́tí nù fẹ́ ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء القرآن tọ́lọ́ ń sọ̀kalẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam ọjọ́ àlàyé fún gbogbo nǹkan tó bá pa ayé náà láfẹ́ láfẹ́ wá islam kọ́ wa tó bá kọ́ ọ̀run náà lábá ń wá islam kọ́ wa islam ọ̀fà kọjá páyé lásán ọ̀nìkan la mójútó àfi ọ̀run wa sílẹ̀. bákan náà tẹ́lifí àti islam ó fi hàn wá ìdí tá a fi gbọ́dọ̀ tún fún lágbára òun náà ní pé tẹ́lifí àtẹ̀sí Islam ó pé kò dínkù síbi ká tẹ́lifí àti pé yóò sí àdínkù nínú ẹ̀ lágbára ni tí kò fi bìkan lẹ agbára nítorí pé ibi títí ń gbàgbára ibi tó lágbára rẹ̀. bákan náà ìlànà bá a ṣe nínú Islam ó máa ń kọ́ ní ká ti dáadáa ni kì í kọ́ ní ká ti bàjẹ́ ó sì máa ń kọ́ ní láwọn ọgbọ́n àti òye eléyìí tí fi lólé ayé tí sì fi dáa níwà. téèyàn fi dá ní ìṣe nínú ìgbésí ayé gbẹ́bẹ́ náà ọ̀bẹ lẹ́dàá sọ fún wọn lọ́wọ́ ọ̀kọ́rọ́jọ fún mi mọ̀tò ní ọmọ àtìkọ́ dáàbì àlẹ́mú na ṣẹ́yà ìjáàlẹ́ lẹ́kùn sẹ́mà wọ́n àbọ̀sọ́ wọ́n lọ ìdá làálẹ́ lẹ́kùn bẹ̀ṣọ̀rọ̀. Islam ó fi yí wa pé ńgbà tó lọ mú wa jáde. láti inú àwọn àyà wa á mọ nǹkan kà sí ọlọ́run padà sí wa lẹ́ni tí ó ń gbọ́ ó padà sí wa láwọn ẹni tí ń rí ó tó fún wa láwọn ọkàn káàmì ṣe làákàyè káàlì bá a máa dúpẹ́ fọlọ́ torí ẹ ẹ̀sìn Islam ìlànà tiẹ̀ òun náà nìlànà nínú tí a tòbi fún ìlànà ẹ̀sìn Islam lọ́la lórí gbogbo àwọn ìlànà míì òun náà ní pé ẹ̀tẹ̀wọ́sọ̀n ṣe ìwọ̀ntúnwọ̀nsì ọbẹ̀ nínú ìlànà tẹ́sí Islam tó fi lélẹ̀ ká máa kéré ma Islam kọ̀kọ́ wa kí ká mójútó bìkan fi bìkan sílẹ̀ kọ̀kọ́ wa ike bi tá máa ti ń rí ma ká máa rólé apá kan ká dá apá kan sí. Islam ọ̀kọ́ wa bẹ́ẹ̀ nítorí pé èèyàn gbogbo wa dáa jókòó yìí àtẹni tó dìde á rí i pé gbogbo wa ara ni wa ọpọlọ àti ẹ̀mí ara ọpọlọ àti ẹ̀mí ní ndí àwa Islam ọ̀yìn yà ọ̀kadà nínú mẹ́tẹ̀ẹ̀ta ó fi gbogbo ọ̀pọ̀ òkun lẹ́tọ̀ tọ́tọ́ sí pẹ̀lú ìṣèdọ́gba ìṣe ìwọ̀ntúnwọ̀nsì ntọ́tọ́ sí ara Islam fara ntọ́tọ́ sí làákàyè Islam fún làákàyè ntọ́tọ́ sẹ́mi Islam fẹ́mi torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé Islam wa kọ̀ gbà níbi kọ́ wa lọ́n sẹ́sì òtún wa sẹ́sì débi kò ní jẹun kí ni ó sì yàn lára aró dìdàkudà.

Islam kò tún gbà wípé wa máa ń dẹ́ mo ti wọ́n máa Islam ọ̀gá dẹ́ mo ti wa nínú fífún ara lẹ́tọ̀ọ́ rẹ̀ bàbá ṣiṣẹ́ títí káàtó káàtó nítorí pé téèyàn bá sùn ọpọlọ Islam fún gbogbo nǹkan lẹ́tọ̀ọ́ kọ́ Islam fún náà lẹ́tọ̀ọ́ rẹ̀. láàmú káwá mi láàmú káwá mi kò tẹ́tẹ́ rẹ̀ ẹni tó àgbọ̀dọ̀ máa fi rọ́ọ̀tì kẹwọ́ ọmọ tó gbé ẹ̀ ọ̀rọ̀ tó lò ní mọ̀ kankan ló ti kádàrà rẹ̀ wọ́n wá gbìyànjú wá sapásásẹ̀ láti rí kọ́rọ̀ rẹ̀ dà tọ́ba ti gbìyànjú yẹn ọlọ́wọ́ bá sànù rẹ̀ ìwọ̀n bá tọ́lọ̀ bá fún wọn ọ̀wá. bátẹ̀lẹ̀ Islam ó tún ní ká fẹ́ mi wá lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀mójútẹ́ sí yín ẹ̀gbọ́dọ̀ fẹ̀sí yín ṣeré ẹ̀gbọ́dọ̀ fẹ̀sí yín ráàlì ara lásọ̀kọ́ léèyàn àtàrà àtẹ̀mí ní déèyàn kọ́mọ àtẹ̀kọ́ ara lásán láàmú ọmọdútó apẹ̀mí wá jù torí pé ìnẹ́gbẹ̀bẹ̀ rú ìlàbẹ̀ jísìmì ìnzán ẹ̀mí ìlọ́sọ̀ déèyàn kì í sara lásán nítorí pé tẹ́mi ti jáde kúrò lára àrò déèyàn máa tẹ̀mí náà làwọn tó ti sáré lọ bò torí di eléyìí báyìí islam gbogbo nǹkan okun lẹ́tọ̀ọ́ rẹ̀ islam ò sì gbà bí àmójútó ara kó mú ni má mójútó ọpọlọ kó mú ni má mójútó gẹ́gẹ́ mú ni má mójútó ọpọlọ mú ni má mójútó ara bẹ́ẹ̀ náà ni mójútó ọpọlọ mú ni mú ni má mójútó gbogbo ẹ̀ lẹ́gbọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́sọ̀ pé wọ́n fi sọ́ni bí ma àtàkùn mọ́ dáhùn àfẹ́rọ̀ wọ́n àtẹ̀ǹtẹ̀ nà sí ìfẹ̀kẹ̀mìnà dúníà wà áṣẹ̀ kàmà áṣẹ̀ mọ́ ìlẹ́yìn wọ́n àtẹ̀ǹtẹ̀ nà ìfẹ̀sẹ̀ إن الله لا يحب المفسدين ọlọ́ni tá a ti fún ọ nínú nǹkan ilé ayé gbogbo ń dání nínú ilé ayé ọlọ́run gbogbo wa náà wí ni ẹ máa tara rẹ̀ wá àlùkìyà ayé lásán kọ́ ní ọ̀pá àdìgbò ẹ mọ̀ pé ọlọ́run tó gbé yín ẹ máa lo tọ́lọ́run bá fún yín yẹn láyé láti fún fi wá àlùkìyà ẹ lo dúkìá yín láti fi wá àlùjẹ̀nà ọlọ́run á ní síbẹ̀síbẹ̀ wàlẹ́ àtẹ́sẹ̀dá sí ìbẹ̀tẹ̀mìlẹ̀ tó nìyà mọ́gbàgbé ìpín rẹ̀ ayé ẹ má lọ tó tó ká mọ́sálásí kẹ́ẹ̀kan rẹ̀ ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀tún ọ̀sísẹ́ ẹ̀gbìyànjú kẹ́ wá dáadáa láyé ẹ̀tún wá dáadáa lọ́kùnrin àná bí Islam ti ṣe wí. torí Islam ọ̀fẹ́ kọ́kàn gbà kan lọ́wọ́ rẹ̀ ẹ dákun ló ti wá lè rélé ẹnì sọ fún òǹtí fada òun ní kankan ti pẹ̀lú lé pẹ̀lú lé ayé àbí mọ́dá òun ní kankan ti pẹ̀lú lé ayé débi pé òun ní lọ́kọ ọkùnrin náà ní níyàwó. nígbà tára bá wá ń gbàdé wọn mọ̀ wá jìnnà tàbí wọn ní wá bá ẹni tí ń fadá tí ń jẹun tọ́jà abẹ́ ẹni tí ń mọdá tóun náà tó sì ti dẹ́ ilé mu mi tọ́jà abẹ́ ọ̀yẹ kọ́ wà báyìí kó jọ ọkàn máa jẹ pé nǹkan wá from nowhere omi sì wá from nowhere láti fi jẹ́rìí pé lóòótọ́ fádà ni wọ́n ni wọ́n láti òkò àti náà káyé. àkàrà ẹ̀sìn Islam kó má kú ìdí tá a fi gbọ́dọ̀ mú ojú ọ̀nà rẹ̀ tọ́lá kalẹ̀ tó ká fèrè ma ó Islam máa ń mú yàn ó máa ń tú láti yàn láti dúró ń bìkan ọ̀sọ̀rọ̀ kó ń bẹ̀. ìdí tá a fi gbọ́dọ̀ dúró ń bẹ̀ tá a gbọ́dọ̀ kó ń bẹ̀ ni pé ta ló ní ká dúró ń bẹ̀ ọ̀lọ́. tá a bá kó ń bẹ̀ tá a bẹ̀ kí ló fún wa àlìjẹ̀nà gbọ́rọ̀ kí ló padà jẹ́ tiwa ìná eléyìí ò so ìlànà tí islam yẹn wá mú wa pé ká fèrè má tá a bá fèrè má wa nítorí dájú nípa àwọn ọmọ ọ̀dà ẹ̀yẹ wò láti gbà tá à lọ tá wà lọ́mọ ọdún méjì islam ti fi kí àwọn bàbá wa mọ̀ nípa wa láti kábà ti sọ̀dá tá a bá wà pọ̀ kó ọmọ ẹ̀ nà wa látọ̀ ọmọ ọdún mẹ́wàá ok ọmọ tá ń ṣe ìbára ètò dájú ni pé insha allah insha allah irú ọmọ yẹn ò lè pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí sọlá ti ọmọ ti máa láàyè irú ọmọ yẹn ò ní jẹ́ kó lọ́wọ́ àdàgbà ní ọmọ wa kú dáàdì rẹ̀ bẹ́ẹ̀ èmi náà pé mi ní sinú ọmọ dáàdì dáàdì dáàdì tó wíwéwú dáàdì tó sọsọsọ kò ní yọ ọdún tó fi tẹ́ pa kó tó di pé wọn náà lọ dáàdì kó sì lọ sí lọ́ọ̀ náà tó nínú ìlànà tẹ̀sán sáà ìmọ̀ pàmìlàtẹ̀ wọ́n ti tẹ̀ báyìí tó bá lọ sí wàá ibú rẹ̀ Islam náà gbọ́dọ̀ ṣe sí náà à ń tírè àwọn ọmọ wa bẹ́ẹ̀ àwọn òbí lẹ́ Islam ní tó bá ti kọ́ ọmọdún mẹ́wàá wọ́n gbọ́dọ̀ tó pápọ́ má à ń ṣe bẹ́ẹ̀ kò sí irú ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ náà á ti dẹjọ́ kan náà tó tọrọ tó ń tàn ìsìn náà àwòsò òsò Islam ní ẹ̀yin gan tẹ́rẹ̀ ní ma ẹ̀yin gan tẹ́rẹ̀ tọ́ ma ẹ gbọ́dọ̀ tó sọ́kùsọ̀kù ẹ gbọ́dọ̀ kú ìkúwèé níwájú àwọn ọmọ yín ẹ gbọ́dọ̀ sì sẹ́kúṣe bọ́dà tó bá kọ́kọ́ àti àwọn ọmọ bára wọn lò tọ́mọ bá ń bẹ́ nulẹ̀ bọ́bá àti ọmọ tó ti pé lánàá lánàá la bí ẹgbẹ́ fóònù lẹ̀ ẹ dákun kí lọ́dún kò sí ìtọ́jú Islam ṣe ń pàtẹ kò sínú fáńbẹ́ yẹn Islam ọ̀gbẹ́ yẹn kẹ ẹ dákun ẹ má dojú tó fún yìí o ẹ dákun ẹ dákun bá wọn ṣé islam ló ní ìwà ni àbá wà lá ní ìjẹ àwọn lá ní ìjẹ tó ń bá sòfin kalẹ̀ ẹni tó bá tẹ̀lé yóò sòrí ẹni tó bá kọ̀ láti tẹ̀lé ọlọ́pàá wàhálà. bákan ìdí tá a ti gbọ́dọ̀ mú ojú ọ̀nà islam láti tọ́ àwọn ọmọ wa onáàlú ojú ọ̀nà islam òun kankankankan lọ́ba yẹn òun lọ́ba yẹn yìí ti gbé ọmọ bá wa sọ̀rọ̀ pàtàkì àwọn alẹ́ nígbà tó ti pa àwọn nù inú fà yéé ti pé Islam yóò máa bá wa sọ̀rọ̀ lásìkò ẹ̀rùn irú ọ̀rọ̀ tá máa bá àwọn èèyàn sọ lásìkò òjò àbí ọmọ bá yẹn sọ lásìkò òjò irú ìjọba máa bá yẹn sọ lásìkò ẹ̀rùn rárá Islam ń tọ́ bá làákà àwọn èèyàn mu àti irú kò tí wọ́n bára wọn gbogbo ẹ̀ Islam ń bá àwọn èèyàn sọ. Fèsì ẹ̀yin ti pẹ́ ní Islam láti máa bá yẹn sọ̀rọ̀ yóò yàtọ̀ sí bá ti pẹ́ni tó pa Islam lónìí sọ̀rọ̀ nítorí pé ẹ̀yin ẹ ti pẹ́ ń bẹ̀ ó kì í ká pẹ́yìn náà lẹ́nu tó ta kò fín rẹ̀ dáhùn pé tá má kan lu ẹni tó ti pẹ́ ń bẹ̀ lábò kò sí tó burú bẹ̀ yàtọ̀ sẹ́ni tó gba ìsọ́nù lánàá láti máa tù láti máa rọ̀ ọ́nà sẹ́ni tó ti wà ní Islam ti pẹ́ tó bá lọ jẹ́ kó lọ́pàá gan ọlọ́wọ́ bá yá tá má kan lábò lè dàbí ẹni tó wọ Islam lánàá lánàá pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti mọ̀ torí di eléyìí Islam nínú nǹkan tá a kò fi fún ojú ọ̀nà rẹ̀ lọ́lá yàtọ̀ sí àwọn ojú ọ̀nà àwọn míì òun náà ní pé Islam máa ń tírèèni àwọn èèyàn láti dẹ́ni tí ọ̀mà ti ṣe tọ́da rẹ̀ ó máa ń tírèèni wọn láti wà positive Islam yìí tírèèni àwọn èèyàn láti wà negative láwùjọ gbogbo tẹ̀ bá wà. al-mu'minu kal-ghayth aynama halla nafa mọ́mì nígbà tí ó dùn kò síbi tó dùn rọ̀ sí tí ò ti ní wúwo bẹ́ẹ̀ ni mọ́mì ni tẹ bá wà ní sẹ́kù tó bá jẹ́ pé ẹni nìkan ni mùsùlùmí tó wà ní tẹ̀sí jẹ́ mùsùlùmí tó dáa gbogbo sẹ́yìn ọmọ pa àwọn gbàlejò àwọn gbàlejò yẹn tó dáa kódà níbi sẹ́yìn táwọn òṣìṣẹ́ ẹlẹgbẹ́ yìí tó ọ̀bá wà á kéde látàrí tí ẹni pé gbogbo wọn wà á sí. láwùjọ tẹ́ẹ̀ bá gbé tẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí gidi ẹ̀rí pé ìlọsíwájú ọ̀bà. torí pé ní ti Islam tírìmù wa ni pé ẹsẹ̀ dáadáa ẹsẹ̀ dáadáa ẹsẹ̀ dáadáa dáadáa kì í gbé ẹ má fojú di dáadáa dáadáa yóò sọ̀rọ̀ bá fún yín ṣe ọ́ pàtàkì látàrí bẹ́ẹ̀ ọmọ kan wà á ti dá tírẹ̀nì lórí bẹ́ẹ̀ tí ò ní padà jẹ́ ẹni tó wúlò fún gbogbo àwùjọ ẹ wo ara bí Islam ṣe ń tírẹ̀nì bó ṣe ń tírẹ̀nì wà fáwọn àkọ́sìtì gbọ́dọ̀ kí wúlò à ń tọrọ gbọ́dọ̀ kí ọmọ là ń tọrọ gbọ́dọ̀ kí ọmọ là ń tọrọ mùsùlùmí ọ̀kan ní tọrọ owó ọlọ́ọ̀fún mi lówó ọlọ́ọ̀fún mi lówó ọlọ́ọ̀fún mi lówó tó bá gbọ́ ọmọ ni ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run fún mi lọ́mọ tó bá jẹ́ ike ìmọ̀ ni ọlọ́run fún mi nímọ̀ ọlọ́run fún mi nímọ̀ mùsùlùmí ò ní máa tọrọ bẹ́ẹ̀ mùsùlùmí àbá fi kùn ọlọ́run fún mi lówó alálùbáríkà fún mi lọ́mọ tó ọmọ alálùbáríkà ìwọ ọlọ́run alálùbáríkà mùsùlùmí ọmọ là kọ́sìkè kọ́sìkè dùkọ́ Ah, ọlọ́run fún ọlọ́mọ tó ṣe pé yọ yọ gbogbo sinmi kò nù ayé ọlọ́run gbé wàhálà ó gbé pọ̀ ọmọ irú ọmọ wo bí wàhálà ìgbà tí wọn náà ń ọ̀la ọ̀sọ́ bí ètò ọ̀fẹ́ ìgbà ọmọ náà ọmọ ṣé owó náà lówó kọ́rùnà owó sì lówó Uthman ibn Affan radiyallahu anhu irú èwo ni wọ́n fẹ́ ọ̀sọ́. bákan náà àwọn sọ pé kí ọlọ́run ọmọ ẹlẹ́dàá kó fún ọ nímà irú màá ni wọ́n wá àyè máa wà sí ọmọ tó ẹgbẹ́ òun náà dé sábàbí àtiwọ́n náà tó ìwọ ọ̀tọ́ ló fún ìmọ̀ alálùbáríkà ìmọ̀ tó dáa ìmọ̀ àmàlò ìmọ̀ tó wúlò fún mi tó wúlò fún alóma mi alóma anábì sọ̀rọ̀ bá wà rí wa lè sẹ́lẹ̀ wọ ọ̀tọ́rọ̀ bẹ́ẹ̀ ọ̀kànlọ́ ọ̀fẹ́ mọ̀ náà ni kò sí wàhálà tòtọ́ ni náà mọ̀. torí ẹ̀ lóṣù jẹ́ pé nínú àtọ́ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni allahumma ọlọ́mọ sáàdì rẹ níbi gbogbo ọmọ tí ó sàǹfà kí la bẹ̀rẹ̀ sí i àlè ti kẹta kò wúlò kíkà because ẹlòmíì ọkọ̀ máa tọrọ nǹkan kó lè máa fọ́ọ̀mù tó ń tọ́ ọmọ nítorí oní kó lè máa fi fọ́ọ̀mù orí ibú lásán láti ayé láti yà èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àrẹ gidi ẹ̀sì wa àdúrà ńlá tọ́lọ̀ ń kọ́ Baqarah wa man yaqulu rabbana آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسب والله سريع الحساب شوف إما أنه الجواب بينه هو الله هو عند هذا لا هو عند هذا لا شوف بينه كما سأقول لك كما ترى فسلاك لا ترى لا لا القيامة نقول لا لا tó ara bí islam ti tírì wá báwa positive nìyẹn gbogbo ń tẹ̀mbá wa tó torí ẹ̀ tó ti dẹ́gbẹ́ ìlànà yìí lọ́dà yìí ìlànà yìí lọ́dà yìí example à ń sè náà gbogbo àwọn ọmọ wọn wá sùn ẹrù àti bẹ́ẹ̀lì ti ń bá kálukú èyí ti tírì ọmọ yìí tírì ẹ̀ sísá ní yẹn àwọn ọmọ wa kó sí oríṣiríṣi àwọn kan láwọn gbẹbọ káwọn lè bá àtìláwọ àwọn kan lè sọjí ọlọ́jọ́ méjì tó gbóná pẹ̀lú àbẹ́là <laughs> làwọn ọ̀sẹ̀ àwọn kan ọ̀rẹ́ àwọn tó lè kúrò àyè àwọn ti ka yàtọ̀ àwọn padà láyé ẹ wá rí àwọn ọmọ ẹni sáfù làwọn wà àwọn ọmọ àbẹ ọmọ abẹ lọ ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn ọmọ ẹtí lóru àwọn ọmọ ẹtí lóru àwọn àgbẹ ọlọ sábà tí wọn ń sàdó àìwọ ọlọ àti igi tó dáa àti igi tó lálùbáríkà ní kò fún wa sí kì í ṣe pé ọlọ́dún apáàs ọlọ́dún apáàs ọlọ́dún apáàs oríṣiríṣi ní paas abẹ́rẹ́ ní ọmọ àwọn ẹgbẹ́ wa ti gba sùkọ̀dá ọmọ oríṣiríṣi ní paas ẹlòmíràn paas lẹ́ẹ̀kan náà but máàkì kan ni yóò fi ju f9 lọ ẹlòmíì ló fi pass àmọ́ lẹ́yìn ìgbà tó bá repeat lẹ́yìn ìgbà tó bá tó repeat àbí òye wa tó gbogbo ẹ̀ kò tètè tó sí lọ́dọ̀ lọ ẹlòmíì sì lè pass kó ti kọ́ pass àmọ́ kọ́ bá lè tọ́ka bí ṣe torí ẹ̀ wọ́n máa sọ pé wọ́n lọ torí training bẹ́ẹ̀ ń kọ́ ọmọ yìí ẹ̀ ń kọ́ pé wọ́n wà positive wọ́n lọ jẹ́kẹ́ sàṣe ibi tí ó la àlùbáríkà jẹ́kẹ́ kọ ìbò wúlò fún mi kó wúlò fún gbogbo àwọn èèyàn jó sàǹfààní láyé kó sàǹfààní lọ sí à tó torí pé bẹ́ẹ̀ ti train ọmọ ẹ̀ train rẹ̀ lórí positive ni kó wà positive níbi kíbi tó bá wà tẹ̀lé ti train ọmọ bẹ́ẹ̀ àwọn tí máa ba tọmọ jẹ́lé o àwọn tí máa ba tọmọ jẹ́lé yó nílé ẹ̀kọ́ wọn ní ìrọ̀dọ̀ mẹ́rin. torí gbogbo ilé ẹ̀kọ́ láyé àwọn ọmọ tó wá sórí ilé máa pọ̀ àwọn tí ò sì fẹ́ sórí ilé máa wà tó àwọn náà máa wá wá bóòlù àwọn náà tún ṣe mára tí àwọn àti àwọn tó fi dàgbà ti àwọn kejì lọ torí ẹ̀ lẹ́yìn bá ti tírèdì ọmọ ti lórí pọ́sítì pẹ̀lú ògbó ọlọ́run máa máa padà dáa ìdí tá a tó fi fún rírí ọmọ nílànà Islam lọ́lá òun náà ní pé ìlànà Islam yìí ó ní wà kí láǹfààní gbogbo tá a bá mọ̀ láyé tá a ní wà kò nítumọ̀ nítorí pé ìwà òun gángangangangan òní ọlọ́run ẹlẹ́dàá wa ó fi ròyìn anábọ̀ sallallahu olùkè làwí ọlọ́ni mo fúra pé wà nẹ́bí sọ̀rọ̀ bá àdìsọ́dọ̀ náà ń bẹ lórí ìwà tọ́ka subahana lọ wọ́n ní kò sí tẹ́lẹ̀ fún àwọn èèyàn lẹ́rú bí wà tẹ́yìn bá ti níwà gbogbo èèyàn náà gbà jí wọ́n ti lọ òkun ọ̀fọ̀ pé ayé àgbà oníkan lọ kan sójú lórí irọ́ wọ́n sá ti jẹun tó ní wà ìwà wọ́n máa fi mú àwọn èèyàn lẹ́rú láì jẹ́ kí wọ́n láì jẹ́ kí wọ́n mà oníkálukú ọmọ fẹ́ràn oníkálukú ọmọ fẹ́ kí kóun ṣe dáadáa ṣe àmọ́tọ̀ bá ti ní wàhálà yìí mo lọ́wọ́ wà ní sukuru àti ìlànà John David fi ẹni wà ìwà báwò kí náà fẹ́ àti wà bó ṣe ya.

tọmọ bá ń hùwà burúkú inú òbí òní dùn ìbànújẹ́ ni ọmọ jẹ fún nípa tí wọn máa sọ ọkọ ọmọ rẹ tí wàá bá lọ dáa kọ́dà ẹni mi tún wá sọ́dọ̀ kó lọ tó ọmọ ọlọ́run fún yín lọ́mọ torí délé tábà mú ìlànà bí ní ma lọ́nà. má ra àwọn ọmọ wa train pẹ̀lú ìwà tó dáa pẹ̀lú ìwà tó sunwà ìwà nábì dáa púpọ̀ sallallahu alaihi wasallam àwọn sàhábà náà rí ìwà tó dáa kọ́ lọ́dọ̀ rẹ̀ rẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasanah tẹ̀bá wo wo ní sin gbogbo wa títí tí gbẹ̀ngàn kìí àmọ́ fi dé àwa mùsùlùmí. kí ni ìyànjú wa náà ṣé báyìí ń gbìyànjú láti kọ́ sí ànájú wa sallallahu alaihi wasallam bóòlù àwọn ọ̀wá rẹ̀ ṣe pọ̀ tó bóòlù àwọn ọ̀wá rẹ̀ ṣe dáa tó ó dójúmọ́ ayé là ń gbìyànjú láti bá kọ́ sí rẹ̀ tó bẹ́ẹ̀ náà àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà láwùjọ wa àwọn náà lọ́rùn náà wọ́n lọ́wọ́ wọ́n rí mú nínú wa rí ní táwọn náà ti lápá ní gbogbo àwùjọ tán bá wà ẹ nípa láyé kí wọn sọ̀rọ̀ bàbá kan láwùjọ pé á ah, bàbá lágbájá masha allah la quwwata illa billah èmi láti ẹ gbìyànjú kí n máa wọn á masha tó bẹ́ẹ̀ náà ni àwa náà là ń filẹ̀ báyìí fẹ́ káwọn ọmọ fi àwọn ọmọ ọmọ òní pọ̀ ń torí ẹ àti sì máa tú tọ́lọ̀ bá padà sí yẹn lẹ́ni ńlá ni ẹni tí wọ́n dáná àwọn náà pọ̀ jù láyé nínú àwọn èèyàn ẹgbẹ̀rún ọlọ́ọ̀ni kan yọ ni tọ́lọ̀ bá kọ́kọ́ máa yín ọba níwà àbùkù ọ̀kan ọ̀kan yìí náà wọ́n máa sọ̀rọ̀ yín ní dáadáa báyìí dáadáa lẹ́yìn ìgbà tó ti wọ́n sáré torí ń jọ gbogbo yẹn ló fún mi sani dáàbì rẹ̀ lárí wọ́n ní ọmọ alágbádá ni ẹ̀ka no wonder ah bàbá yẹn bàbá dáadáa ni. bẹ́ẹ̀ ni tó bá wù àbúrúkú sani dáàbì rẹ̀ lárí ah ẹni báyìí ni ìjàgbé mi yàn fi yíyó bí mi opposite opposite ti ma ń ṣẹlẹ̀ gbà bàbá yẹn lè dá ọmọ wáyà yàkuyà àwọn yóò ti sọ. Ah, Allahu Akbar ẹ wá wò ó ti jáde nínú ala torí ìdílé ẹja gbìyànjú tí wọ́n yẹnjú ọlọ́run ẹlẹ́dàá wa òní ó jẹ́ bákan náà nínú pẹ̀sì ẹ̀sìn Islam tá a gbọ́dọ̀ rí ní ìlànà rẹ̀ ká lè bá jẹ́ mùsùlùmí tí ó wúlò fún mùsùlùmí lásán a gbọ́dọ̀ iye dáadáa because ẹlòmí máa ń ròyìn pé tí mo bá ti jẹ́ mùsùlùmí dáadáa tí mo bá ti wúlò mo gbọ́dọ̀ dá táwọn mùsùlùmí nìkan ni mùsùlùmí wàá dáa sí gbogbo èèyàn lápapọ̀ ọlọ́run kan sọ ikú òun ọ̀pọ̀ fún wa láti ṣe dáadáa táwọn Yahudi àti Nasara tó ṣe pé wọn bá wa jà lórí ẹ̀sìn wa wọn ò sì jọ rárá wọn lọ́wọ́ lórí wa wọn ò sì jọ lẹ̀dí àkókò láti lé wa kúrò nínú ilé wa àbí ìlú wa ọlọ́run wọn kọ̀ kẹ́sì dáadáa sí wọn wọn ò sì kọ̀ kẹ́sì dọ́gba sí wọn pẹ̀lú bọ́lá ní ìfẹ̀sà wọn ò sì dọ́gba. tẹ́yìn bá dé ẹni tó dáa tí Islam tó ní iṣẹ́ èèyàn tó dáa èèyàn tó dáa wọ́n wọ́n á látàrí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ káàkiri lè di mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́ ó lè padà lẹ́ni tí tẹ̀lé tọ́lọ́ tí tẹ̀lé tàbí Muhammad sallallahu alayhi wa sallam torí kọ́lọ̀ sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. àrùn àyà àdúgbò lè bá àjẹkẹ̀ fún gbogbo àgbáńlá ayé mùsùlùmí ni káfíìrì ni ẹranko ni ewéko ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn láràn gbogbo lè bá àjẹkẹ̀ torí ẹ̀ tá a bá fi ìlànà ẹ̀sìn Islam tá a fi train àwọn ọmọ wa àwọn ọmọ wọn jẹ́ ní tó wúlò níbikíbi wọ́n sì jẹ́ ní tó ẹ pé wọ́n lapa lára ẹnikẹ́ni bàbá ìjẹ́ mùsùlùmí bàbá ìjẹ́ káfí tó eléyìí ohun gangan fúnra ara rẹ̀ ìlọsíwájú ni tí ọ̀lẹ́ gbẹ́gbẹ́ sì fà ìdàgbàsókè ni tó ga púpọ̀ kọ́ mi yẹn eléyìí tá a lè rí níbo mi àti níbo ìsà kí ló wá ní. tí ọ̀rọ̀ ẹ̀kọ́ kakọ́ ma nílànà Islam ti wá ga tó báyìí bẹ́ẹ̀ ni ọ̀gá tó bẹ́ẹ̀ ọ̀gá jù bẹ́ẹ̀ lọ nítorí pé náà ti wá àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn ìgbà tí sunna ndị al bá tírèmì èèyàn máa ń ó lè máa kó wọn mọ tí wọn rọ sí ọ lórí ta ló sì rọ sí ọ lórí ó sì rọ nǹkan sí ọ lórí gbàtí èyí àrọ ọgbọrọ ọlọni ọgbọrọ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa torí de eléyìí báyìí ẹtí ká gbìyànjú ká rántí pé ayé nìkan kọ́ la sí o afárá lásán ní bíbá ìjẹ ilé ìtàgé gbàsọdá síbi tá a lọ èyí tá a ti lọ gangan nílé ó sì dá lójú pé ní kálukú adáǹbìmọ táǹbìmọ táǹbìmọ táǹbìmọ kò wù wá lójú káwọ ọdọ máa ná kò sì sóbì kan tó wù fọmọ rẹ kọdọ máa ná torí ọlọ́run mẹsì wa lọ máa ná mẹsì jẹ káwọn máa ná tara wa jáde ọlọ́run dàkún mẹsì wa lọkàn ní ẹjọ́ dájọ́ fún náà jahanda ọlọ́run ọmọ àlùjẹ náà ni kò sí wa o àwọn òbí wa bá wa ṣàánú wa àwọn ọmọ wa bá wa ṣàánú wa àwùjọ wa bá wa ṣàánú rẹ̀ ọlọ́run dàpọ̀ kó ṣe gbogbo alọ́mọ àlùjẹ́nà subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu